mo fẹ́ wọ̀n náà wèrè yìí. bá mi cross pose yes No. So, um, please, please, and please once again, all of you in fracas, all of you on the social media, and those of you who are not on the social media, including Pastor Babalawo, and Babalawo tẹ̀ ti sùn. The Babalawo now they are far away these days, yes. But Afar also are not showing their face. Pastor that are disguised, okay? Ha. Uh-huh. I don't have a church and I don't want to have church. I have gift of God. A thousand people have it like that. Okay? Mm-hmm. Please, if you, those of you disturbing my life systematically, please, and sending people around, stop your fuckery. Alright? And again, ẹ̀yin tẹ́ wà nínú you mídíà yẹn tẹ́ ń ṣorí burúkú ọwọ́ tí mo rí ń sìn ọwọ́ ẹ̀yin kan tẹ́ pera yín pásítọ̀ I cannot be used by anybody and some celebrity let me tell you i will not celebrate you hmm? I, i'm not going i'm not i'm not i mean sorry to say this on this social media i'm not here to be celebrating people just to be commenting i will choose whoever i love to celebrate ẹnikẹ́ni tó bá wù like láti tẹ love and like me. i'm not being paid for it i'm not no no money no i mean no support for it okay so don't force me to do anything and don't send any message to me. I'm not looking for a friend, all right? Listen, because some of you, Emma, máa send the message because Emma máa I'm not going to celebrate some people. And Èmi gan see. I'll go on my platform. Tó bá mo pè sórí platform mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. If I celebrate you before, I share you on my platform and I delete you, you know you are part of them. Okay? If I celebrate you before and I share you and I'll, and I'll try to delete you, know you are part of them. I don't need to mention your name okay so the crowd you know that èèyàn ò ṣe nǹkan kan fún mi kò fún mi lóúnjẹ lórí bed mi i mean nínú ilé mi kò sí nǹkan kan tó ṣe fún mi i pay my bill i do my things myself i came to Canada myself àwọn owó táwọn èèyàn jẹ mí tán gbà lọ́wọ́ mi wọ́n ti fún mi padà so èmi ni mo sì jẹ́ ọ̀gá yẹn ẹ̀dọ́gà mi mi rẹ̀ sí i'm not part of people who steal under me who came on social media to be embezzle money and stealing from people okay so nobody to contribute to wosimi lọ́mí ìdẹ́gbẹ́ nǹkan oníkan tà ṣó ti yẹ yín mẹ́yẹn so ìyẹn bó ṣe jẹ́ you see some people me they very repeat after you I don't want to repeat after you and not all of you sending message to me eléyìí sọ pé orúkọ oúnjẹ kankan ó send message if you ever send me message again moto máa pa ẹ́ ikú máa pa ẹ́ o máa kúkú burúkú ọdún tó parẹ́ mi ìfẹ́ ṣépè nílé yìí o this house this surrounding I don't want to curse anybody okay I don't want to have bad energy around this place. If you are a bad person, tell anybody bá rán ẹ sí mi, mọ́tò máa pa ẹ́ dànù àtẹni tó pè àtẹ̀wọ́n tó speak you So don't don't come around me, okay? So you want to send a message yẹn mi ò ṣe gbẹ́ ìyá láyà ẹ̀. O Some people want my show face mi. Me ṣe gbẹ́ ìyá yai. go and face your problem. I'm not going to help you. me mi ò bá bẹ́ẹ̀ gbowó, mi lè bá gbé problem. Problem kò kówó tí mi bẹ́yàn pín, Me lè bá gbé problem ẹ̀, okay? Anybody ni mo sọ. So park where and you cannot order me you cannot correct me you cannot direct me you cannot tell me what to do you cannot tell me what to do pé kí wọ́n máa ṣe ẹ̀yìn i'm not going to share anybody i do that i've done that before i'm not going to do it now uh, let me tell you Me, ò ní mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì me. ò mi ò mi ò di pastor o ti yé i will be praying and pray i do pray for myself and i know i have the gift okay and when i declare and when i declare a thing on earth it will surely be established nínú ayé yìí ni ó gbọ́ so i'm not going to i don't plan to be a pastor if tí wọ́n bá fún mi lówó lónìí business ni máa ṣe lẹ́yìn business then i will máa ṣe charity ó ti yẹ yín but mi ò ṣe pastor and i cannot put my mouth in any issues gbogbo issue tó ń ṣẹlẹ̀ lórí media sí àfi tó bá wù mí ó ti yé irú ti ọ̀rọ̀ Lizzy mo sọ lẹ́ẹ̀kan because eh, bọ̀bọ̀ yẹn ó play video mi ni ó pídíò ó play fídíò mi kí lè video. fídíò mi nìkan ló wà lórí social media gbà tó dẹ̀ ń jà tí wọ́n ń ṣe ọ̀rẹ́ tó ń ṣọ̀rẹ́ mi ò dá sí wọ́n bú mi wọ́n fi mi ka cruise gbà yẹn ni so nobody should mi mi ò ráyè o if I come on social media and I started praying I'm not going mi ò sọ pé mo fẹ́ ní chọ́ọ̀chì ìgbàgbọ́ tí ò ní ṣe òkú ni nínú ara okay please o all of you go to buy your yọjú sí I'm not going to celebrate any any bastard and I'm not going to want to gbé oh that's good gbẹlẹdìá kí ni mo tẹ̀lé mo fẹ́ ṣe nísìnyí náà fún mi lómi kí ló ṣe ah, kí ló wà ní eh, eh, tolúwa ni mí ó máa bá mi mísì banana yẹn hmm? fi àwọn fruit sí fi kiri sí kò fi milk díẹ̀ sí you too can serve yourself it's good it's good for you. You don't like fruits. you can use it separate, okay. No, but miss it. Kókó kó ṣe sí o ṣáà ti mòye o ti mòye ingredient o máa fruit o máa tó máa mix papọ̀. O kí ló dé mo máa ń kálòlò tínú bá ń mi gbà mí. I don't want to be angry. I don't want to be angry. Àwọn èèyàn máa ma provoke èèyàn ni wọ́n máa fẹ́ mú yàn bínú. Kí ló kàn mí? Ẹlòmíì máa ṣí ojú sí mi, wọ́n á fẹ́ kí n máa comment sí. I don't like you ni. You don't sorry. Hey, I am já i don't like them your money you are not giving me i'm not oh ṣe nǹkan kan please ẹ jẹ park where. I wọ́n sọ fún yín pé People change ṣe ń jẹun ní Canada ń sìn owó orí Facebook one. bẹ́ẹ̀ àmọ́ sọ pé anybody ló for me. lówó please park well kẹ́kọ̀ọ́ sí lọ àwọn olórí burúkú kan wọ́n máa pààkì ara wọn wọ́n á fẹ́ kémi máa kí máa celebrate wọn wọ́n á lẹ́nu kò bí ẹni sóríire pẹ̀lú ọmọ wèrè tẹ́ bá bí ọmọ tí ọmọ àwọn ọmọ àlè tẹ́ máa bí kiri tẹ́tẹ́ tẹ́ máa máa pẹ̀lú ọmọ ọkọ kan tẹ́ máa lọ gbé fẹ́ nìkan ẹ sínwìn ni you think i dey fear you ni ẹ kó sí lọ ìwọ tó send message tẹ máa invoice mi ẹ ẹ ní soríire olórí burúkú yín i'm not going to share you i'm not going to honour anybody tí òun náà mi especially people who throw me àwọn tó gbé mi sínú problem yẹn tó jà mí lólè tó lára gbogbo wọn àti pásítọ̀ tó bá ti ṣe mí ní honour anybody I àwọn honour anybody téèyàn bá fẹ́ ṣe é lóore for like one year O ti tó téèyàn téèyàn bá fẹ́ study ẹ̀ kó fẹ́ ṣe ẹ́ lànú ó pẹ́ jù six months ó ti wo nǹkan tó fẹ́ wò lára ẹ̀ ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe ó ti rìn síwájú kó wà kó wà pẹ̀lú àwọn ẹ̀ máa ṣe dáadáa fún wọn for donkey years kó máa ṣe kà fún ẹ ó rí yín burú ni me i don't give a damn to anybody anybody bá sọ pé ẹ wọn fi wọ wo i don't give a damn to anybody listen to me things i dey fear you ni things i dey wa i dey wa friend ni i look for friend ni. I don't look for friend I look for money I look for better life protection bí mi ṣe máa wà ókè tọ́mọ máa wà ókè ni mo wá kò ń ṣe pé kí n máa sọ pé màá wá dó sórí mídíà tó jẹ́ pé tó bá comment sórí platform wọn wọ́n ti wá gbé àwọn lot of things tó bá ti comment sílẹ̀ wọ́n ní kọ́ bá lọ comment sórí that platform procedure don't comment on that under my platform you don't need have money to give me ẹni tó bá máa fún ẹ lówó ẹni tó máa fún ẹ ní dáadáa tó máa ṣe dáadáa fún ẹ kò ní stress ayé ẹ kẹ kó sí lọ i be commenting i be sharing you comment what is okay tí mi bá share yín àti mi bá congratulate yín tí tí thousand people tọ́ndẹ̀ ti congratulate yín ta máa rí under platform torí pé one thousand three thousand five thousand ní like tẹ́ni one million ní like tẹ́ni serious tí wọ́n mi to comment Share èmi nìkan share bẹ́ẹ̀ fi ṣoògùn ni all the millions of fún yín you are not pleased with it millions millions of people always comment under you millions of people comment under you millions of people comment under you and still want me a me a me me alone to comment ẹ̀ tí màá comment sórí ọ̀rọ̀ yín you are not pleasing ẹ̀ ní sóríire those of you who who expecting me to share you and I refuse to share you till that you are angry may may may you not die well mm, may thunder strike you those of you who want me to comment on that that I refuse to comment those of you that want me to share you that I refuse to share you this day may and you are getting upset because of that may thunder strike you may you die or timely dead kò ní dáa fún yín ni ẹ ní ṣoríire you <laughs> think i'm missing you ni you are wicked let me tell you it's just because i'm not born wicked if i have my way if i can be wicked to you i can be wicked you don't know the level ẹ mọ gravity nǹkan tẹ́ ti ṣe fún mi ẹ mọ gravity bí mo ní tí mo ti wọ́rọ̀ yín sí lọ́kàn mi ẹ kó sí lọ go and manage all the people under you those who commenting àwọn ẹrú tẹ́ ti rà those of your ẹrú do you know what i'm saying do you hear me because at times eh tí n bá sọ Yorùbá máa kílòlò tí n bá dẹ̀ sọ òyìnbó máa kílòlò kò sédè tí mo lè sọ ńgbà míì tinubu mi àbí nígbà kan tí mi ní kálòlò so is my nature okay ìgbà mi kẹ̀dẹ̀rẹ́ máa máa sọ a máa flint gan you understand me ṣó ti gbọ́ ọlọ́run ló gbọ́n o ṣùgbọ́n mo ń sọ fún those of you want me to follow you I don't want to follow follow mo wáyé alone? náà mi sí ní society kankan mi sí nínú gbogbo society tó ń ṣe nínú ayé kò sí kankan tó máa sọ pé Auto o nísìnyí ó wà nínú society wa mi sí bẹ́ẹ̀ mi sí mbẹ̀ gédégbé ni mo ní èkó mi wà gédégbé i'm not going to share you o àtàgbà tọmọdé yín tẹ́ ń bínú pé mi share yín i don't want to share you again ọlọ́run ti reveal yín fún mi you have nothing to offer me you just want to follow me monitor me around bẹ́ẹ̀ bá ṣe fẹ́ káyé mi rí ló máa rí oúnjẹ tẹ́ bá fẹ́ kí n jẹ ni máa jẹ ilé tẹ́ bá fẹ́ kí n gbé ni máa gbé aṣọ tẹ́ bá fẹ́ kí n wẹ̀ ni máa wọ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fún mi ló máa wá sí mi jẹ no i don't want that again please biko eh, step aside mi ìmọ̀rún kí ni tí bá mọ̀rún kí báyìí mi mi ìkọ́ jésù sílẹ̀ ọ̀gbọ́n jókòó màá ní màá kírun ẹ̀yin ẹ̀ máa sọ fún mi mo ń preach láàárọ̀ mo when i was talking this morning i was ten, telling story ẹnìkan wá ní now tell me are you still in christ bo tí n bá if i uh, interpret for i don't want to jọ me. ìkàn fẹ́ forfeit anything ni are you still in christ mo in crisis ni ẹ̀yin ẹ̀yin tẹ́ wà ní crisis ni ṣé mo pẹ̀lú ẹ̀yin tẹ́ wà ní crisis ni mi sínú crisis now ẹ̀yin tó jẹ́ pé ẹ ti gbogbo olówó ẹ ti gba gbogbo nǹkan nìkan you are now in crisis you are you calling yourself a Christian that you are in Christ you are no longer in Christ you are in crisis àwa nu Christ lélẹ̀ kẹ́ kó ṣìlọ ẹ̀yin olórí burúkú tó bá ti wọṣọ tó tọkàn múra bákan iná bá wọ̀ ní surrounding máa wọ̀ ó ti yẹ yín àdé aṣọ it's not by your aṣọ tó bá put on okay kẹ́ kó ṣìdànù I don't want to share anybody I saw you I don't want to share you simple as that you can see your ear gbogbo yín tẹ́ bá ń sọ̀rọ̀ bíi ten thousand máa wò yín lẹ́ẹ̀kan ṣoṣo mi ìdẹ̀ sọ̀rọ̀ yín tí n bá ṣe tán níbí báyìí àwọn yín méjì máa comment ẹ bá máa tiẹ̀ comment ẹ̀yọ kọ̀ọ̀kan let nobody comment under this maybe it's going to ṣé wọ́n máa sọ pé kí n má jẹun ni àbó sọ pé nísìn mo fẹ́ sùn sìn lọ́mọ mi wá bèrè fóònù mo wá ní kí n lọ sórí mo lọ sórí live because message kan wọlé sí mi báyìí do you understand and i want to tell you nobody should tell me me or miss anybody if i miss anybody i will call them i don't miss anybody kẹ kó sì lọ àwọn èèyàn kan máa purọ́ mo rántí I remember one pastor I don't want to mention the pastor's name mo lọ sọ́dọ̀ doctor kan pastor yóò disturb me for donkey years mi ò dárúkọ ẹ̀ mo ti dárúkọ ẹ̀ níbọ̀ mi ì dárúkọ tó di level tó yẹ kí n dárúkọ ẹ̀ wọ́n máa rí pé mi mọ̀ kan tó ń ṣe fún mi ni gbogbo tó ṣe fún mi ni mo mọ̀ if I ti bá support àwọn Hausa kan tẹ̀sán pé àwọn Hausa ló pa gbogbo Nàìjíríà ló fẹ́ pa gbogbo dìó wọ̀dù bẹ́ẹ̀ ni mo support wọn ni kẹ́kọ́ ṣì dànù jàre tẹ kó ṣì dànù they make you a fool ó lè àwọn olè olórí burúkú leave me alone àwọn èèyàn máa ṣe pé èèyàn láṣọ wọn èèyàn lè jáṣọ yín èèyàn kì í ṣe aṣọ mi èèyàn kò kì í ṣe aṣọ mi gbogbo aṣọ tí wọ́n máa ṣe pé èèyàn láṣọ ẹ èèyàn láṣọ ẹ ó máa kó aṣọ míì sára báyìí ègún ló máa gún ẹ wọ́n ti da ìrìnpè sáṣọ míì báyìí wàá gbé sára máa léèyàn láṣọ ẹ èèyàn kọ́ ló gbé èèyàn kọ́ ló gbé aṣọ kọ́ ló wọ̀ ìjẹrẹpẹ ló fi bóra ara máa yún ẹ tó bá dẹ̀ wà kẹ́fọ́ ẹni yẹn máa ya wèrè sọnù síbó please leave me alone. I don't wo tí n bá ṣe ẹ̀ Dangote kí anybody má kó má comment. sí mi ò wà important fún náà kò kàn yín those of you ẹni ẹ̀yin lẹ́kẹ́ lọ́ọ́ máa ṣàlàyé fún mi ẹni tí máa kọ́mẹ́ẹ̀tì mo bí mo dé yìí <laughs> ò bá ní ìwọ ìyàwó ta ló lágbára jù nídìí owó kò sọ pé ìwọ àbò jẹ́ ní bọ́yìntì tó wù kó jẹ́ if i don't want to comment on you i won't comment on you because you don't feed me mo ní mo ní ìdí owó ẹ fún mi lówó ẹ wúlò ètò wà lọ́wọ́ mi ẹ gbà ẹ yàtọ̀ sí àwọn gbogbo àwọn pásọ̀ tó ń ṣorí burúkú yẹn àti àwọn tó ń ṣorí burúkú nàìjíríà wọn yàtọ̀ sí ọmọ gáràjì wọn yàtọ̀ sẹ́mísì wọn yàtọ̀ sí àwọn olè bíi sáré apàyàn wọn yàtọ̀ sí kéwọn tó ń gbalẹ̀ orílẹ̀ wọn yàtọ̀ so kí ló dé gan-an i'm not a baby that you be commanding most of you the mọ́ máa ṣe pípa náà ti pọ̀ lórí yín ògo òfo ló wà lórí yín ìmí nínú yín tí ìbàjẹ́ kádàrá ẹ lè bá mi sọ̀rọ̀ ẹ kó ṣìdà nìjọ́ torí pé mi ò fẹ́ ṣe four one nine ẹ má ẹ fi mí lọ́rùn lẹ́ o gbogbo nǹkan tẹ́ ṣe fún mi pátá ìmí ìbáyìí orí mi ó ṣẹ̀ṣẹ̀ ń jẹun lórí mi ń sìn ni gbogbo nǹkan tẹ́ ṣe fún pátápátá ó ṣẹ̀ṣẹ̀ ìmí ìṣẹ̀ ń jẹun lórí mi ni tí máa máa wò pé wáì táwọn èèyàn fi ṣe lé adé máa máa wò wọ́n pé ó kí bóyá wọ́n máa ronú ronúkúwàdà ronúkúwàdà kí ló dé kí mo ṣe fún yín kí mo gbà lọ́wọ́ yín ọjọ́ kan gbàkan tí máa ń sọ̀rọ̀ kan wá ní we don't want you èmi gan mi don't want anybody I don't want you. mi ń ṣe association mo jọ èmi nìkan mo wá sáyé ọjọ́ tí mo wá sáyé èmi nìkan mo wá tí máa máa padà sọ́dọ̀ ọlọ́run èmi nìkan ni máa lọ. tanko sọ ẹ wo gbogbo mímì tí o bá ti ṣe kìnìyàn ẹ má sẹ́ni mímì wòlé fún mi. Tch email tó bá ti yọ owó ni kẹ́ sẹ́ndì. abẹ́ ìyá wèrè ní ebi tèmi lẹ́fẹ́ máa tàn macro èmi èmi mọ́ more chance to win èmi ẹ̀mú wọlé lẹ́yìn ẹ̀dẹ̀ ní ẹnikẹ́ni tó bá tàn mí jẹ ẹ̀ ní sóríire ọlọ́run máa forí tàn yín jẹ macro kí ni mi ò sọ mi ò subscribe sí àwọn eléyìí náà the ultimate giveaway enter for chance to win a million àwọn wò lélẹ̀ ìmèwò àwọn olóńsẹ̀ ní ìmèsì mi tolúwa lọ́mọ mi. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni wọ́n kàn fẹ́ máa rẹ̀ sí i èmi nìkan kọ́ ni mo ní ìdí owó the whole country need money everybody shouting gbogbo ìlú le o everything is that hard o is money that people are talking about tolúwo ó ti mọ gbogbo mo láì gbogbo àwọn fúrùtù tó ń papọ̀ yẹn jọ̀ọ́ bá mi ṣe fruit. kí n mú tèmi torí bread tí mo jẹ lẹ́ẹ̀kan yẹn bread yẹn mo fẹ́ máa fi èèmọ̀ mi I don't know ṣá bóyá vegetable tó ń fi sínú ẹ̀ ni mo fẹ́ wá nǹkan tó máa fi kúlẹ̀ tó máa fi wash ẹ̀ down bread yẹn tí a rà kí ni yẹn cheap lẹ́ẹ̀kan mo rò bóyá ó máa tó twenty something. mi ì ra oúnjẹ wọn rí ṣá ṣé mọ̀ àwọn wò lélẹ̀ Microsoft ẹ ṣe pípín yìí subscribe kí dúró lé tán sẹ̀ǹdẹ̀ sí mi. ṣé gbogbo wọn ní gbogbo ìyànà sẹ̀ǹdẹ̀ sí ṣé mi ní àmájì ó lé wọn tó ní you receive it ta ló ní Microsoft yìí ṣé kì í ṣe baba brigade yé mo fẹ́ wò ṣé kì í ṣe òun torí ó dà pé ìjọrí àwọn ló máa ń ní àwọn olóyìn bíi brigade ọ̀rẹ́ Dangote ló ní ló ní kí lorúkọ ẹ̀ Microsoft kìíní kan ẹ jẹ́ má fi owó kìíní kan tọ̀ mí jẹ́ mi ìṣe onítẹ́tẹ́ ẹ má ti da tẹ́tẹ́ sọ̀rọ̀ mi yeah both of them put the both of them ó ti pẹ́ ó bó ti rọ̀ gan I love it bó ṣe soft dada yẹn. gbogbo nǹkan tó fẹ́ kí n ṣe látàárọ̀ tó máa ti fẹ́ kí ẹ tó wá ti kí máa gbélé mi ìgbẹ́nìbọ̀dì kẹ́nìbọ̀dì fi mí lẹ̀ gbà tẹ bá fẹ́ pín owó tẹ fẹ́ pín owó tẹ fẹ́ pín nǹkan ẹ máa pín fáwọn kan tẹ bá ti wá fẹ́ kíní kan ẹ máa wá pẹ́ ẹ máa gbé wàhálà sí mi lórí ẹ máa fẹ́ kémi kàn máa tẹ̀lé yín káàkiri àwọn ta ló ta ló fẹ́ jẹ́ fọlọ ta ló fẹ́ jẹ́ ọmọ ọ̀dọ́ tó fẹ́ máa gbé bàbá ya wèrè ni báàgì tó wà nílé mo ti gbé tán ni ta ló fẹ́ máa ṣe màdámù òṣì àti bàbá òṣì fún. gbogbo nǹkan tẹ ní láyé ayé lẹ máa fi sílẹ̀ sí ara yín lẹ ní fún ọmọ yín lẹ ní fún ìyàwó yín àtọkọ yín lẹ ní fún it's not for me so anybody tó bá ti ní nǹkan tiẹ̀ tí ò ń ṣe fún èmi kí ló fẹ́ máa ṣakọ fún mi fún tó fẹ́ máa direct tó fẹ́ máa tẹ̀mí tí mo sọ pé mò ń wá ọmọ ẹ̀mọ̀ mọ̀ iṣẹ́ ìhò ṣiṣẹ́ tí mi ò gbowó. lẹ́mi ibi deleting the ṣe ó mo ti mo ti congratulate yín tó gbogbo fídíò tí mo ti ṣe tí mo kàn ṣe congratulation sísè i will delete it ṣó ti tán i don't congratulate anybody ọjọ́ tí bá ti sọ pé mo ṣe máa yẹ má congratulate mi ọjọ́ tí bá sọ pé ọmọ mi ṣe tí bá ti gbé síbí kan má congratulate mi gbogbo kini ẹ má congratulate me mo ti sell my mind about you without you you don't make yourself available for me i'm not useful you are not useful to me i'm not going to be useful to you i need assistance nobody render it and when you need assistance you want to come to me ó lè pé mi mọ gbogbo ọgbọ́n tẹ máa ń ta ni all this one kò jẹ mí o all this one kò jẹ mí o kò jẹ mí you want to send me an error you give me money if you don't do that i choose anybody i celebrate simple as that i can go and choose tó bá wù mí lọ́la mo lè lọ shoot kí n sọ pé ọba Ghana ló wù mí láti celebrate kí n sọ pé ọba Niger ló wù mí láti celebrate ojú yín fọ́ ni nígbà tí wọ́n tọ́ lọ kà mí mọ́ Niger níjọ́ sí èmi kọ́ ẹnu mi ẹnu mi kọ́ ni mo fi pariwo ni ẹ̀yin Yorùbá kọ́ lẹ ṣe gbogbo òṣìyẹn pẹ̀lú mi ni ìdí ṣe ìjà àwọn pásítọ̀ kan àti àwọn wúrígàtì gáràjì ni wọ́n gbé títí tó fi tó fi fìyà jẹ mí tó fi tó pa bàbá ọmọ mi tó fìyà jẹ ọmọ mi and those of you ẹyin stupid people yẹn the same kind of people ẹ máa fẹ́ kí máa gbé yín sókè ẹ yá wèrè nípò ṣọ̀pọ̀lọ́ ló máa pa yín mọ́tò ló máa pa yín dànù I'm angry. Let me just tell you the truth. I'm spending my own money. Bó tẹ̀ jẹ́ pé credit mo, èmi ni mo ní nǹkan tí mò ń lò. Ewọ́ mi, èmi mo ṣiṣẹ́ gbogbo nǹkan tí wọ́n ṣìgbà lọ́ mi. Èmi mo ṣe. Kò ṣe pé ẹnì kankan fún mi lówó pé gbà o. Ẹ máa ṣe tẹ́ ẹ máa máa halẹ̀ mi. Eh, you are not important to some people. You are not important to me as well. Let me delete all of you. Ẹ̀yin tẹ́ bímọ, tọmọ yín ò jọ ọmọ. Ẹ jẹ́ n sọ fún yín ní ò fẹ́ dárúkọ yín bọ̀tẹ́ ti mọ́ra yín. Ẹ̀yin olórí burúkú àmọ́. Bó ṣe bó jẹ́ sẹ́rógẹ́tì kan ọmọ ìjẹ́ sẹ́rógẹ́tì kan lè fẹ́ ṣe. use this okay up oh, okay ó ti wá okay yeah bó jẹ́ sẹ́rógẹ́sì lèèyàn fẹ́ ṣe tó bá jẹ́ sẹ́rógẹ́sì lè fẹ́ ṣe ṣe rórì mi ọlọ́run ò ní jẹ́ kí n pa lọ ṣe rórì mi ṣe rírun mi do you see fine girl ẹ ti rí hmm. tó bá fẹ́ ṣe sẹ́rógẹ́sì wàá make sure pé tí ìwọ ò bá ní eggs wàá make sure pé wọ́n lo eggs ọkọ ẹ̀ ok bó bá ṣe fi ṣe bí bmi transplanting tí ẹ̀jẹ̀ ò bá dáa ṣó ń gbọ́ because ẹ̀jẹ̀ lomi kò lè ó máa ń weak the light àtọ́nàbọ̀ tinúlé àṣìwá òkè. Okay ilẹ̀ you see a lot of um, kíní mẹ́rin pé la blend síbi iṣẹ́ ti rí strawberry banana and other thing meji, àti milk ṣe ti Mm-hmm. all of you wọ́n fẹ́ kí n gbé wọn sórí ibẹ̀ yẹn kí n gbé wọn sórí ibẹ̀ yẹn ní ìgbé yín sórí platform mi mọ́ ẹni tí mo fẹ́ máa gbé sórí platform mi Dangote nìkan ni ìgbà tó bá wù mí máa gbé àwọn minister, àbí àwọn president ìlú mi àbáwọn kan tó bá wù mí ah, gbogbo wọn tẹ bá fẹ́ pín owó fún yàn ẹ máa lọ pín owó fáwọn èèyàn tó bá wù yín ni ìgbà tó bá ti wá di pé ẹ fẹ́ ní ẹ ní ìdí mi lẹ máa fẹ́ kí n máa sọ̀rọ̀ fún yà don't speak for any bullshit people again mi ò ní ṣọ́ọ̀ṣì mi ò dẹ̀ ní mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì ọlọ́run mi ní ṣọ́ọ̀ṣì ní tí bíbélì mi sọ ó ní go into the world and preach the gospel and ayé èèyàn fẹ́ parẹ́ ǹsìn kò kàn mí lè tán náà tó bá ti tán ó bá ti bẹ̀rẹ̀ mo fẹ́ delete yín dànù kó lórí platform mo fẹ́ delete eh, I want to delete everybody on my platform mm-hmm. I want to delete you nonsense taporo banki gbogbo yín. Hey, eh, you don't know important everything to bá ti ṣe báyìí they want to destroy your everything ìwọ tó bá wà lémi tó ní gbogbo tí bá ti ọmọ máa destroy ẹ̀ ní o bá jẹ́ pásọ̀ gbogbo ọmọ ẹ̀ máa wà kó máa ṣókú lójú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó anything to bá wù kó jẹ́ láyé yìí mo sọ ni mi ò fẹ́ ṣépè níbi báyìí mọ́ and I move on in my life tẹ́ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo move on with speed. kọ́mọ́kọ̀ sọ pé ìgbà míì ti bá ṣó gbogbo ilé fún yín mo kàn sọ ni pé ọlọ́run God can do anything for anybody without anybody ọjọ́ mo ti mo ti káàntì ayé mi mo ti káàntì ayé mi bí ó ṣe máa ń rí nìyẹn yàtọ̀ sẹ́ni tí mo fẹ́ láyé mi bàbá ọmọdé kò sí ọkùnrin tí mo fẹ́ tó fún mi lówó kò sí èmi ni mo máa ń fún àwọn èèyàn despite náà gẹ̀dẹ̀rẹ́ mo ra lẹ̀ wọ́n gbà lọ́wọ́ mi ṣé mo balẹ̀ mẹ́ celebrate ṣé mo gbowó celebrate. amen mi ìgbà ilẹ̀ celebrate kankan mi ìgbà anything from anybody people collected from me and still here they want me to wọn máa ẹ bá tag me. tẹ bá ti tag me mad mi ò jealous yín ẹ má kọ tí n bá ti sọ̀rọ̀ ẹ má sọ pé thank you ẹ má comment ẹ má tẹ̀ sí bá ti parí ṣáàtì yẹn ẹ má sọ pé one like like báyìí ẹ má fún mi àwọn tẹ́ fi wọ́n like sórí wọn bí kọ́ ọmọ wọn ya wèrè bí kọ́ burúkú kò ṣe wọ́n bí káyé wọn bàjẹ́ gbogbo àwọn tẹ́ like lórí bẹ̀ yẹn kó wọ́ ọmọ wọn tì kọ́ má rí kọ́ ọmọ wọn sọnù sí nàìjíríà kẹ́ má bà wọn jáde so irú kọ́ bẹ́ẹ̀ lè fẹ́ máa ṣe mí ò fẹ́ yín ẹ má kú ẹ kó sì lọ. ìgbà tẹ́ bá wà láyé èèyàn tẹ́ bá wọnú ilé èèyàn báyìí ayé máa bà ayé bàjẹ́ ni délé délé àbúrò délé let me tell you something anybody má ní dénúdé ní mi ò ní dé bá èmi Bọ́lá Fọláṣadé ni mo sọ bẹ́ẹ̀ gbogbo yín kò sí nǹkan tẹ́ ẹ̀ ṣe fún mi láti má jẹ́ kí n lè kúrò ní Quebec mo kúrò ń bẹ̀ tí bá máa kúrò ọjọ́ tó bá wù mí láti kúrò ní Canada tó bá sọ pé mo fẹ́ lọ sí Nàìjíríà mo fẹ́ mo kàn fẹ́ ṣeré lọ Nàìjíríà ni ó ti yẹ yín ẹ má lọ nìkan wá sọ fún mi ẹ you know what nobody i'm telling you nobody nobody nobody you are not important to some people you too you are not important to me i'm telling you authoritatively you are not important to me. Hmm. sórí ẹni tó bá expect anything from you guys òun nìkan náà lóyún máa máa fi ọkàn sí pé yes i'm expecting things from you i'm not expecting anything from anybody i'm expecting from God and God can use anybody for me. bí mo ṣe wà mí ò ọmọ kékeré mọ́ tó ń gbé sọ́run lọ́sọ̀kọ̀ mo mọ àwọn tó good fún mi tí bá kàn respect èèyàn níbọ̀ tó dẹ̀ máa tó àkókò wọn náà máa fún bá àjàgà kúrò ẹ kó ṣìlànà fúrò fún mi. for thirty something years ni pastor fi bá mi fa wèrè ogun àwọn celebrity ti gbòòrò thirteen years péré ló sì jẹ ọmọ tán bá pín thirteen years tí wọn bá kú jẹ pé wọn fẹ́ rape ẹ kò tí lè mature ogun ogun ogun tí àwọn pastor tó ń gbé tì mí thirty something years ló ti lò ẹ ní ṣoríire ni. Délé Òjó jẹ́ ń sọ story kan fún yín ó lọ sí Amẹ́ríkà nígbà tí mo pàdé ẹ̀ tí mo ní ó wá sí church tí mo wà ní Amẹ́ríkà bí mo ṣe wà ní church ẹ̀ kò tí ì pé six months Délé Òjó ti wá visit Amẹ́ríkà wọ́n ti rán wá she's I mean he's on a mission Délé Òjó mọ́tò tó rà lọ́wọ́ mi i mean mo ní mọ́tò tó rà lọ́wọ́ mọ́tò tí mo fún Délé Òjó ní má jẹ́ n sọ story pé mo fún mọ́tò Délé Òjó dé Amẹ́ríkà ilé ẹni tó dé sí lady yẹn ọmọ Ifọ̀ mi mọ́mọ́ ọkọ ẹ̀ tí wọ́n wọ́n marry couple ni wọ́n lady yẹn ó ṣiṣẹ́ as a giver i mean caregiver ní ní Amẹ́ríkà ọkọ ẹ̀ náà ṣe giver i mean care giver yẹn náà but ó tún ṣe McDonald's ó tún wá jẹ́ bí supervisor ní McDonald's ní ọkọ̀ ẹ̀ àjọ lọ sí CAC ní Harrisburg nígbà tí Délé Òjò wọnú ṣọ́ọ̀ṣì Délé Òjò pọ́n mi lé lójú bèbí táwọn èèyàn yẹn wọ́n pọ́n ilé lójú ẹ̀ wọ́n lè fún ẹ ní crowd wọ́n lè fún ẹ kọ́ jẹ́ káwọn èèyàn pàtẹ́wọ́ fún ẹ lójú ẹ báyìí ṣòro àwọn tó pàtẹ́wọ́ fún ẹ tó bá ti parí ẹ báyìí tó ní kọ́ pàtẹ́wọ́ fún ẹ tó bá ti kú òun ló máa sọ fún ẹ pé kí wà kẹ́fù fún ẹ o kò ní bá gbogbo wọn sọ̀rọ̀ á ní kí gbogbo wọn wà ẹ ṣẹ́rí lè tó bá sọ mẹ́wàá tó bá sọ fún àwọn mẹ́wàá pé kí wọ́n wà kẹ́fù fún yẹn àwọn mẹ́wàá yòókù wọn máa evangelize tí wọ́n evangelist ni wọ́n they know how to evangelize that's why tó bá ti rẹ́ni tó bá ti wàásù dáadáa ńgbà míì tí ò mọ Jésù tó wàásù wọ́n máa ń gossip majority of them also they know how to how to change people's mind you know now délé òjò dé sílé àwọn kọ́pù yẹn mo ti máa ń wo gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ibi tó bá ti dé sí ṣó ti yé bó ṣe dé sílé àwọn kọ́pù yìí kò pẹ́ kò jìnnà tó ṣe kúrò ní amẹ́ríkà báyìí ṣe rí ọkọ lady yẹn lady yẹn ní benz benz ni lady yẹn ń lò nígbà yẹn ó ń lo m m kiri kan bá m class lady yẹn ń lò ẹ mọ̀ ẹ mọ̀ bó ṣe ń sanwó ní oṣooṣù yẹn náà so ó dẹ̀ ra lé ṣe mọ̀ pé bondage àmì bọ́ǹdì náà ní ilé yẹn náà ó ti bọ́ǹdì ilé ó ti bọ́ǹdì mọ́tò so ọkọ ẹ náà dẹ̀ ní mọ́tò mi náà tó òun náà máa ń lò so they are bí wọn ti young wọn ṣe young wọn young as such but first born wọn ò tí ju bí let's say five seven years lọ nígbà yẹn tí mò ń sọ ń sìn àwọn ọmọ yẹn á ti fẹ́ wọ bí fifteen years ń sìn because six years mo ti kúrò America six years plus now so tí mo ṣàfẹ́ sọ lélẹ̀ ṣe rí bí délé ṣe ilé wọn ni àwọn ló accommodate délé délé òjò pásítọ̀ délé òjò àwọn ló accommodate délé ọlọ́ọ̀lẹ́dùnmarè ń gbọ́ bó ṣe kúrò lamẹ́ríkà báyìí máa yẹn ní stroke ní straight young man ni o pásítọ̀ tó wá jẹ́ pásítọ̀ wọn tó head church sí èsì táwa yẹn ìyẹn wá sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn gbé jáde eh, you guy you work too much you, you have to be you have to be last month i mean at times iṣẹ́ iṣẹ́ yẹn ti pọ̀ jù òun ló jẹ́ kó ní attack mo kọ̀ wé pé à ah, wọ́n ti attack máa yẹn ni torí pé ilé tí délé bá ti wọ̀ bẹ́yẹn àwọn pastor mi tó bá ti wọ̀ báyìí ìyàwó ẹni tó bá rí pó lẹ́nu jù nínú ilé yẹn they will break the, the marriage one two tó bá ti break marriage tí ò bá ṣe break àbí kán pàkan sáyé to God torí wọ́n rí i pé obìnrin yẹn ń kọ́ òun ló dà ipò ní ló ń ṣiṣẹ́ jù ló dẹ̀ lówó jù ṣé ó ti yé bẹ́ẹ̀ yẹn so wọ́n attack máa yẹn spiritually máa yẹn ní ó ní ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ bèrè lọ́wọ́ anybody wọn ò ní jẹ́wọ́ ni ó ní attack straight mi ò mọ situation wọn náà bó ṣe wá báyìí mo kàn wọ́n pé ah tí n bá jáde lọ́jọ́ yẹn tí mo sọ tí mo ti ń sọ fún mi pé èmi ò ní rojọ́ wọn but àbùkù ló máa kàn wọ́n ni wọ́n ṣe sọ pé wọn ò fi mí lọ́rùn sẹ̀ wọ́n ṣe disturb mi to this extent mi ò sọ tó bá wù mí láti sọ̀rọ̀ ẹ̀mí sí lọ́la má tẹ̀ sójú ẹ̀ kò lè rí mi lọ́la kó sọ fún mi lọ́nà kó sọ pé kán máa wílé mi ayé ọ̀fẹ́ bàjẹ́ náà wọn ò lè wílé mi bẹ́ẹ̀ ni mo sọ fún wọn ò lè wílé mi lórí gbogbo àwọn yẹn ẹ̀rù àwọn tó bà mí jù ní ọ̀tá tó yẹ pé wọ́n máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ làwọn pásọ̀ mi tó máa sọ pé wọ́n gbàdúrà fún ẹ ló dẹ̀ jẹ́ pé àwọn gbogbo lógun tó ń jà ẹ̀ pásọ̀ ni kí wọ́n fi ọlọ́pàá mú mi ó ní kó máa parọ́ mọ́ mi ní ṣọ́ọ̀ṣì wọ́n fi ọlọ́pàá mú mi lójoojúmọ́ báyìí lọ sí police station ní South Africa ni nǹkan tó ń ṣe fún mi ló dùn mí jù mo gbé ọmọ mi báyìí sínú ẹ̀ ọlọ́pàá kan wá wò mí pé what do you do to these people mo ní mi ò ṣe nǹkan kan mi ò mọ wọ́n ní kó máa parọ́ mọ́ mi kí ni mo ṣe fún wọn mi ò ṣe nǹkan kan wọ́n kàn gbowó lọ́wọ́ mi ni mo wá kọjú mọ́ wọn jọ pé why pé mo máa gbowó mi padà owó tí mo fún yín ọ̀tọ̀ ni mo máa gbowó mi padà mo sọ yẹn mo gba owó mi padà torí mo gbà pẹ̀lú àgídí owó yẹn láti gbà yẹn tí bá lọ church kan wọ́n máa sọ pé ẹ má bàa ṣeré o ègún kan wà lórí ẹ táyà ègún wà lórí ẹ nínú yín bàbá ọmọ mi náà pátá bá jọ wà papọ̀ kò lúwọ̀n lè pa á kò gbọ́ràn mọ́ ni ikú ọwọ́wọ́ ikú ti bá. jẹ́dí òjò wá ní ẹ ó ti ẹ̀ dáhùn sí bọ́lá òun pin èmi ló máa sọ̀rọ̀ yẹn o ó ní Bukola wà South Africa ọlọ́run fún yín ní ní better place owó tí mo fẹ́ fi ra mọ́tò tí mo kó fún pásítọ̀ church yẹn for like seven months bí month tó bọ̀ ọjọ́ tí délé òjò dé ló kówó yẹn fún mi báyìí lójú délé òjò because owó tí délé òjò bá ti rí fojú rí ẹ mọ̀ pé definitely máa fún wọn wò báyìí délé òjò wá ń bú bàbá ọmọ mi ní ojú mi ó rò pé torí pé a ti jà a ti separate ẹ ó wá rò bóyá màá inú mi á máa dùn bàbá rẹ́rìn sóhun ó ní ti máa rí bàbá ọmọ mi ó ní ẹni tí skin ẹ máa ń dán bíi glass ó ní kí n má jìbì ṣe máa ń tọ́jú ọkùnrin bí mo ṣe tọ́jú ẹ̀ ó ní skin ẹ máa ń dán bíi glass ó ní ti máa rí sìn ọlọ́jọ́ kan tó ń dé South Africa òun ní kó wá bá òun níbì kan ó ní ìfà tí ó lẹ́nu ẹ̀ ṣeun gan ó fi ń ṣe yẹ̀yẹ́ bàbá ọmọ mi ó fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn lẹ máa bá jáde láyé gbogbo yín korogodo bàbá ọmọ mi yẹn ó máa fún lówó báyìí á nǹkan lọ́wọ́ yẹn máa fún wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ máa ṣèkà fún ẹ̀ ṣé Jésù máa ń ṣèkà ni tó bá jẹ́ bí Jésù ṣe ń ṣe lẹ ṣe ń ṣe yẹn ó bẹ́tà kí n rìn náà sí Jésù bọ̀ kí n ṣe bí Jésù ṣe ń ṣe lẹ mi ò rò pé bí Jésù ṣe ń ṣe nìyẹn o no no no ànégé gan pàápàá ọlọ́run ni mo gbà sáyé mi. ẹnikẹ́ni tó bá ti fẹ́ràn ẹ̀ tó fi tó ṣe dáadáa fún ẹ ó lè yan ẹ̀nà jésù gan sọ fún wa wọ́n ní ìyá àti bàbá ẹ̀ wọ́n ló wà ó mà wọ́n wà níta ó ń bèrè ó ní who is my father who is my mother who is my brother? who is my brother and family Only those people tó bá ti ṣe ìfẹ́ ọlọ́run àyẹ́mí ìfẹ́ tó bá ti fìfẹ́ wọ̀n tiẹ̀ those who con who, who support you who love you ibẹ̀ ni ta ló ní àwọn ta ló ní I don't even know mi ò mọ mentality táwọn èèyàn anyway ṣá jẹ́ ìsọ̀ kọ́kọ́ fún ẹ tó bá ti respect èèyàn jù tí ò dẹ̀ mọ respect ẹ fún ẹ disrespect ẹ. ọmọ wọn ti ń message be nice and be kind i'm not going to be nice to wicked souls i'm not going to be kind tó bá jẹ́ lórí facebook you. if somebody want to be nice eh? tó bá ń lọ lọ́nà òsìn torí èèyàn tó problem tó ní challenge dàbò ní kankan you can be nice to them but only facebook wọ́n fẹ́ kí n share àwọn èèyàn tó bá ti sọ láti fẹ́ dé o kí n share àwọn sọ ṣé niceness ni wọ́n pè yẹn foolishness nìyẹn kẹ́tù máa lo platform mi láti máa fi polówó ara yín i don't want mi ì bá yín ṣeré sẹ́ẹ̀ ẹni tó bá tẹ̀fẹ́ kí n bá òun ṣeré ń sìn á fún mi lówó pé pé Auto Bola o take water hmm? take drink water drink water drink this just take little out of this God bless you nítorí àlẹ́ ẹ̀kọ́ yẹn kí ló dé o fẹ́ bá bù mí wá o bù ni serve yourself now serve yourself is good. sọ fún wa wọ́n ní ìyá àti bàbá ẹ̀ wọ́n wà ó. wọ́n ti send message sí mi látàárọ̀ be nice be kind i'm not going to be nice to people who are, ni who are not nice to me. Eh? okay kíní tí mo sọ yẹn kọ́ má gbàgbé kíní nọ́mbà tó lọ fẹ́ search fún rẹ̀ yẹn náà àwọn nǹkan tá a bá fẹ́ ṣe lónìí remind me to i want to do something mi sí mo ti gbàgbé nǹkan tí mo fẹ́ ṣe lórí kọ̀m̀pútà mọ́tò ìyá kan wéètì owó sọ̀nà ọ̀dọ́ ó mọ́ díẹ̀ kan bọ̀ kò mọ́ rárá kò mọ́ púpọ̀ àbí wàá mú kinní lọ vacuum ẹ́ o lè mú vacuum wa lọ kó fi vacuum nù ẹ̀ torí wọ́ṣà ògo la ṣe lẹ́ẹ̀kan kò sí ìdọ̀tí púpọ̀ mẹ́bọ̀ torí sí ìtẹ̀yẹn mo rí pé o ti ìmọ̀ bíi kúkìsì wà lórí ẹ̀. there was a time ní orí social media wọ́n show me love gidi mi náà dẹ̀ show wọn love but mo wá rí pé gbogbo àwọn kan wà tó pé boss ni wọ́n wọ́n fẹ́ di ọ̀gá ni ọ̀gá ni wọ́n fẹ́ show wọ́n fẹ́ kí n fi wọ́n wọ̀n fún ayé pé eléyìí lọ̀gá mi o eléyìí ní kiri kan àwọn ọ̀dẹ̀ ni majority àwọn ọ̀dẹ̀ ló ṣèkà fún mi fún wa wọ́n ní àti bàbá ẹ̀ wọ́n ló wà. Okay, somebody say stop eating rice and bread. Me ò eating kiri yẹn tí mo normally I don't like I eat bread once in a while okay but you cannot live in Canada and then you stop bread totally o lè dé olówó fẹ́ dé restaurant kan sí kan gbé kiri jáde wọ́n ṣàkó bread bí òjú wẹ́wẹ́wẹ́ wọ́n kó sẹ́gbẹ́ oríṣiríṣi you know I don't like bread at time and most of the time irú kẹ̀kọ́ yẹn tí mi bá jẹ́ ọmọ mi ò ní jẹ mo ṣe ní kí n order yẹn wọ́n dẹ̀ fi nínú wọ́n fi àwọn lettuce àti àwọn vegetable kan sínú ètè mi order yẹn ok so tí n bá fẹ́ jẹ anything bread mo máa fi sí pẹ̀lú àwọn vegetable tí ẹ ti understand so that ẹ dẹ̀ rí pé mo ṣe dé yẹn náà mo ní mo fẹ́ jẹ anything fruit so just so because kò ṣe pé bread yìí ṣe nǹkan kan but bread bread èmi ò kàn like bread mọ́ naturally ìkọ̀lẹ́ mi ò kàn like bread nítorí oúnjẹ tí ò bá salt tí ò dẹ̀ anyway ẹ ṣe for your advice cause me tẹ mọ bí ṣe máa explain mi sí you understand so délé àwọn pastor, yẹn ó ní ìkọ̀kọ̀ tí jẹ́ pé mo rántí lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò fẹ́ sọ jáde mo lọ rí dókítà nígbà yẹn èmi ò mọ̀ pé dókítà yẹn ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn pásítọ̀ do you go where is the key ọlọ́run má jẹ́ ká ara burú o ọmọ mi tilẹ̀kùn yẹn ni o ó dẹ̀ mú kọ́kọ́rọ́ lọ. sórí ọ̀tá tó burú jù láyé òun náà ni ọ̀tá tó ń wọlé wá báyìí tó ń pè lọ́rẹ̀ẹ́ tí wọ́n dẹ̀ ń wẹ́kọ̀mù ẹ̀ bí ọ̀rẹ́ sínú ayé ẹ̀ ọ̀rẹ́ tó le jù nìyẹn o ọ̀tá tó jẹ́ pé ó present ara ẹ̀ bí ọ̀rẹ́ fún ẹ tó dẹ̀ ń wọlé tó bá wọlé aṣọ́pọ̀ rẹ̀ ẹ̀ ti dé o ìwà tún welcome my friend welcome wàá máa ṣe wàá fi gbogbo lélẹ̀ fún wàá fi sọ̀ráǹdì sílẹ̀ fún wàá jẹ́ kó fi free wàá jẹ́ kó máa ṣe tó wù ó dẹ̀ nímọ̀ ìpọ́ta ni ọjọ́ tí mo ti ń pariwo ń bìbà tí mo ní mo ní ìdówó pásọ̀ wo ló ń patronize mi pásọ̀ wo ló máa sọ pé títa bọ́lá ẹ̀ má kàn tiẹ̀ wá bí òjò kankan kan fún ẹ àwa ti ṣe dáadáa fún ọ kò sẹ́nìbọ̀ tó lè fún ẹ ní ṣe ń gbá tó bá tún fẹ́ gba pépà àbí tó fẹ́ ṣe nǹkan tó bá fi létí pásítọ̀ àwọn pásítọ̀ wò nìkan ló máa sọ ń gbà yẹn you know what you don't know your life have shattered pásítọ̀ olórí burúkú kan obìnrin ni yes a máa sọ ayé ọmọ ẹ máa shatter ni to pieces bẹ́ẹ̀ ni mo sọ ayé àwọn ọmọ ẹ máa shatter to pieces obìnrin náà ayé àwọn ọmọ tó bí ó máa shatter to pieces you don't know your life have shattered o lè pásọ̀ tí a ń sọ yìí ó lọ sí amẹ́ríkà àgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ táwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ revolution lórí ọ̀rọ̀ pásọ̀ gbà yẹn pásọ̀ yìí máa lọ sí amẹ́ríkà ó máa sọ fún wọn pé kó mú five thousand kó mú one thousand kó mú three five hundred kó mú two thousand kó wá fi gbàdúrà kó wá fi ṣe ọ́tá kiri kan fún ọmọ wọn àwọn èèyàn kọ́kọ́ wé pé àwọn tó ń jìyà lamẹ́ríkà tó ń jìyà káàkiri abroad tó pé wàá wá sọ pé owó tó ń bá gbà yẹn tó ń rejọ ẹ máa ní kó gbé wá wọn ò yàtọ̀ sí Lizzy Anjorin tó máa ma sọ pé ẹ̀yin tẹ́ wà lábroad all of them the people in abroad is their target also abroad òyìn báwọn èèyàn ṣe ń wá tán máa ní wọ́n fẹ́ jalè àwọn pásọ̀ náà ní church lábroad tó máa ń jalè mi ni mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì the highest tí mo lè níyàn ni pé kí n ní garage kí n ní business mi ṣó ti yé yín àbí kí n ṣiṣẹ́ kiri ta business mi ó ti tán mi ì expect anything from anybody tí ó bá wá ṣó ti yé yín tí <laughs> Alhaji Dangote ẹ Alhaji Dangote wọ́n wá o wọn ò wá o kò kàn yín ó ti yé yín bọ́ ti èmi wọ́n wá wọn wá o wọ́n ṣe dáadáa fún mi wọ́n ṣe dáadáa fún mi o mi ní padà sọ́dọ̀ yín mi ní bá yín ṣeré to God who made me gbogbo àwọn tó ṣẹ̀ mí yẹn tó bá fún mi ní nǹkan tó bá gbà lọ́wọ́ mi yes fine and good má ṣe thank you fún wọn pé wọ́n fún mi ní nǹkan tó gbà lọ́wọ́ mi but tó bá fún mi kò mí pé kí n bá wọn ṣeré mi lè bá wọn fẹyín mọ́ ó ti di ọ̀sán àtòru ẹni tó bá ti fi ọ̀nà ikú tó ti fọ̀nà ọ̀run wọ̀n ẹ́ báyìí tọ́lọ́hún ò wá jẹ́ kó kú tó wá kú ẹyọ ah, you cannot if you tó bá tún wá padà lọ di ọ̀rẹ́ pẹ̀lú wọn you a fool ṣé ṣé àánú òjò ń sìn wọn máa ṣe pé ẹ síta bọ́lá ẹ má bínú gbogbo wọn yẹn dé dé ṣé kì ṣe gbogbo wọn o they are shameless gbogbo àwọn tó ṣèkà fún mi read my lips they are shameless they are very useless people. gbogbo àwọn fóònù tí mo ti lò ní àlòkù tí mo kó sínú ilé bí pásọ̀ kan wọlé wá àbólórin kan àbí wà celebrate wọn ti gbà lọ́wọ́ mi mo ní píìsì mi tọ́ bá gbà tán ó mọ kéèyàn gba nǹkan lọ́wọ́ ẹ̀ kó máa fish kó rí ẹ lọ́jọ́ kejì kán dẹ̀ wù ẹ báyìí kó máa wò pé kì í ṣe ẹni tó wá tọrọ nǹkan lọ́wọ́ mi lánàá ni tí mo dẹ̀ fún ó lè jáṣọ tó fún àbí fóònù tó fún ló gbé dání akọ̀s náà bẹ́ẹ̀ bí pé òun rẹ ni wọ́n rí ẹ bí mugun ni ọ̀dẹ̀ ṣé mi wà náà ọ̀dẹ̀ yín ni torí pé akọ̀ sọ̀rọ̀ lórí mídíà ni tẹ́nibọ̀dì bá kọ́ I will come around you níyàwó eré ni. ní South Africa ń bẹ̀yẹn wọ́n ti ń jèlè àwọn pastors Nigeria pastor tó wà lẹ́wọ̀n ní South Africa ó ti pọ̀ everybody maintain because one máa one post a lot of people wọ́n fẹ́ kí n ṣe happy birthday sí wọn read my lips i'm not going to say happy birthday to any bullshit person read my lips ó bá ní òbí ọmọ mẹ́wàá papọ̀ lọ́jọ́ kan i'm not going to congratulate you tí n bá ti bí mo má congratulate me. inú yín ò dùn sí nǹkan tó dáa nǹkan ní nǹkan tó bá ti wà ńlẹ̀ báyìí ẹ má bàjẹ́ ni torí pé mo ń gbàdúrà yẹn mi pé mi ò ní church mi ò dẹ̀ ni mo fẹ́ ní church so ẹ má máa bìlí pé anybody wá ti gbà pé lórúkọ Jésù mẹ́mbà yín ni àbí ara yín mi ò ń ṣe anybody bí ṣe wà yìí ara Ọlọ́run ni mo ti jáde anybody fi mí lọ́rùn lẹ̀ o I'm not going to say any I'm not going to share any bullshit stop tagging me block me tó bá ti rí mi gbogbo platform yẹn block me ẹ má fẹ́ rí mi èmi ogun ogun fẹ́ rí yín you are disturbing my life ní tí mo fẹ́ rí sí i want to do my business i want to have money to take care of my, my daughter i want to face my life i don't want to face any bullshit you are doing your business i should come and be supporting your business or what. for how many years mo ti sá fún yín wọn máa ní ọ̀dẹ̀ ní ẹ̀nà ọ́ èmi ò ń ṣọ̀dẹ̀ tó bá fẹ́ kí n ṣe fún ẹ bó ṣe ṣe fún mi má ṣe fún ẹ ara ẹ á kọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe fún mi tẹ́ bá ní kí n ṣe bẹ́ẹ̀ fún yín má ṣe fún ara yín àkọ́ni. anything náà fẹ́ rí ẹ pé bí mo ṣe ń ṣòwò nílé mi pé nílé mi fine o ibi tí mo kúrò yẹn ó dájú ibi tí mo kó sísè ó dájú ibi tí mo ti wà tẹ́lẹ̀ yes of course wọn ò fẹ́ gbọ́ yẹn mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tán fẹ́ náà nígbà tí ní sọ pé ẹ eh, ìwọ̀n wọn fẹ́rẹ̀ from ibi ńlá lọ sí ibi kékeré God forbid wo gbogbo tẹ́ bá ní fún mi ẹ̀yin ló ní you trouble me God will trouble you má jẹ́ ntọ̀ yín ni àkọ́dá orókò dàbí àdágbẹ̀yìn God have no respect of anybody ẹ kó ṣí dànù tí ì gbòò. mo sọ fún yín pé tí n bá fẹ́ treat kéèsì àwọn olórin màá treat ọjọ́ tó bá wù mí láti treat kéèsì pásọ̀ màá treat ẹ̀yìn. olórí burúkú ìkan tó ń pè ní rán ó wà ní South Africa olórí burúkú olórí burúkú ló ń pè ní rán ó wà ní South Africa olòṣì ìyàwó ẹ̀ báyìí apá ẹ̀ máa ń sun omi ni ọmọ yẹn ọmọ kékeré báyìí ni nígbà tá a wà ní ṣọ́ọ̀ṣì ń gbà yẹn ó wá fẹ́ apá ọmọ yẹn máa ń sun omi ni wọ́n sọ ọ́ di mọ́mí jí o wọ́n máa pe gbóhùn yẹn máa pe mọ́mì mọ́mì mọ́ṣá máa máa wáyé mi pásọ rántí mo máa ń pe pásọ rántí tó bá gbẹ́ níbọ̀dì dọ́dọ̀ ẹ̀bí èmi mọ̀ àwọn yẹn o èmi mọ̀ wọ́n o kò ní mọ́tò ń gbà yẹn bàtà wọn South Africa so mo rí mo mọ pásọ Fẹ́mi ó náìsì sí wa olùwádàre mo wá gbé lọ sílé wọn jọ yẹn bí inú wọn tí olórí burúkú bí wọn ti ṣe sọ fún mi nìyẹn pé sísá Bọ́lá ó yẹ ẹyẹn lọ wọ mọ́tò torí pé pásọ Fẹ́mi máa gbé òun Sonata yọǹda Sonata ni pásọ Fẹ́mi ló ń gbà wọ́n wà lẹ́yìn ẹ̀ síkírítì tọ́kọ ẹ bá ṣiṣẹ́ ń báǹkì wọ́n máa fínà ọmọ onímọ̀ ìpàwọn ló ń jẹ́ ẹ̀ lógun kó ba máa wá sí ọkùnrin ní kó máa gbàdúrà olórí burúkú yín ó ti pẹ́ tí mo tiẹ̀ tún ti ṣí ẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ọ̀kọ́tìkì àwọn ọ̀kọ́tìkì tó tẹ́ pé èṣù ni wọ́n ń sìn majority of them they don't know tẹ́lọ̀ mi pa pé lórúkọ Jésù ẹ máa gbọ́ nǹkan tó ń sọ lórúkọ Yéèṣù èṣù ni wọ́n máa ń pè majority of them ẹ̀ kàn ní gbọ́ dáadáa ni báwo lèèyàn ṣe máa máa sáàbọ̀ ọlọ́run tó yẹ pé ọwọ́ yín ni wọ́n ti bá pé wọ́n bá tèèyàn jẹ́ ọwọ́ yín lè máa dún sẹ́yìn èèyàn báyìí ẹni yóò nímọ̀ ìpẹ́yìn lẹ́ ń ṣeun ẹ wá dẹ̀ sọ ayíǹde lẹ́yìn méjì ẹ máa ẹ pé ṣe ń ṣe fáwọn ọkọ̀ tẹ́mọ àwọn àwọn ọmọ òṣì tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé tó yẹ pé ní mídíà náà ti bẹ̀rẹ̀ òṣì ẹ máa máa fèmí wé wọn because àwọn kan máa máa ṣe ẹ̀yìn wọn máa máa gbé yín ẹ máa máa fẹ́ kémi máa ṣe mí iṣẹ́ anybody mean if you come to Nigeria kí ni kò máa ṣe kò sí nǹkan tó máa ṣe mí gbogbo àwọn tó tó bú president Bọ́lá Ahmed Tinubu pàtó fẹ́ ṣẹlẹ̀ tán kò sí nǹkan tó ṣe wọn wọ́n bú wọn báyìí wọ́n bú wọn tẹ́rùlé àgbàdùn lè gbogbo wọn lórí kakiri kò sí tó ṣe wọn. Hmm. ṣé mi tó tún jí lówó nìkan fẹ́ ṣe kò sí nǹkan tó máa ṣe mí. bí n ṣe jáde yẹn tí mo tán kò máa rí epo tún jáde inú ẹ dùn wọ́n máa rí epo inú ẹ kó máa sunkún kó máa lọ sí pé you cannot make people cry and then you are smiling ayé yìí ò ní da. ayé yín kò ní da wọ́n yẹ pé ibi tí nàìjíríà ti da ni tán ti investigate gbogbo yín tán ní kán ṣe òwò kán investigate gbogbo yín wọ́n investigate a lot of a lot of pastors America mélòó náà ti investigate lára ní Nàìjíríà wọ́n investigate wọ́n ṣe kọ́kọ́ fún yín tó bá yẹ pé ibi tí ìlú ti dáa tó bá jẹ́ pé wọ́n ti investigate gbogbo yín bá ṣe sọ fún wọn nígbà tó kọ́kọ́ dé ẹ̀ ní lẹ́nu láti máa sọ̀rọ̀ báyìí ẹ̀ dẹ̀ ní máa ṣe kàkiri mọ́. pásítọ̀ kan ni ibù Peter Obi ṣé kìí ṣe christian ó ní kó ti ṣọ́ọ̀ṣì ẹ̀ lè bá bi tẹ bí Peter Obi lè fẹ́ dìbò fún jọ́sí. Si ẹ̀yin pásọ̀ yẹn ó ní they should lock church and stop night vigil and start night shift ó ní Nigeria should they should lock church Friday night vigil they should stop it and start night shift Peter Obi ló sọ àbí Peter Obi kọ́ ni gbogbo yín fẹ́ dìbò fún jọ yẹn ṣé ṣé president Bọ́lá Tinubu gan kò ní sọ pé òbí rí yẹn sọ kò ní sọ pé ó ní sọ everybody everybody kókó ẹ má máa lọ kí ẹ má máa gbowó lọ wọ́n máa gbowó lọ́wọ́ àwọn èèyàn tẹ́ máa ṣèkà fún yàn ah ìkà táwọn pásọ̀ ṣe fún mi <laughs> ogun tí wọ́n ọmọ tán bá bí ní thirty two years ago ọmọ tán bá bí ní thirty two years ago ó ti marry tí ó báyìí ti marry wọn máa gbàdúrà fún ni ó ti marry ó ti bímọ ó ti yé ìlú míì ní Amẹ́ríkà àwọn ọmọ ẹlòmíì wọ́n ti wọ thirty two years náà wà wọ́n ti di grandma 32 years ago ni wọ́n ti ń bá mi fira oríṣiríṣi prophesy náà máa gba gbogbo lọ́wọ́ ẹ̀ wọ́n máa lù ẹ́ ìwọ ló máa mówó sílẹ̀ ìwọ ló máa lò bí ọmọ ọ̀dọ̀ ìwọ ló máa ṣiṣẹ́ ẹni tó bá ti ṣùùsì wọn tó bá ti wù wọn náà máa ṣùùsì wọn máa ní pé ẹni tó lọ́hùn yàn nìyẹn so ẹni tó bá ṣiṣẹ́ yẹn ọ̀dẹ̀wọ̀ ọlọ́hun yàn ọlọ́hun yàn òun yẹn láti máa kọ̀ ṣiṣẹ́ láti kàn máa da kó di alárùdálẹ̀ bí ọkọ̀ sípà I don't have friends. I work alone. I'm a winner. With God, mo work bí ṣe wà. Tí ma sọ I'm alone, not me that I God Ọlọ́run wà rí. Ọlọ́run wà pẹ̀lú Definitely you know that God is with me. The people want me to do wọ́n máa you have to forgive your people. I forgive people but I cannot celebrate you. Ẹ̀yin tẹ́ ẹ rò pé ń ṣe tọ́mọ yín ṣe ṣe ṣe birthday tó ṣe gbọ̀ǹkan àtiwọ́ tó máa ń gbójú wáyẹ. Tó bá ṣe wèrè sí mi, màá blog ẹ̀dá máa bú ẹ tẹ́wílẹ̀ àgbádùn lè kí ló ní tó fẹ́ fún mi ẹni tí mo lálàá sí tí mo rí pé ó gbórúkọ mi lọ sí àárín àwọn ìkà láti ṣèkà fún mi there was a pastor obìnrin ni mi ò tí ì rí ní kí n tó dórí social media gbà tí mo dórí social media yìí ló popular lójú mi no mo ti máa ń gbọ́ kiri ẹ̀ kí n tó dín kúrò nàìjíríà gbà yìí mo lálàárí tó máa ń ṣèkà fún mi tí bá fẹ́ wọnú ilé kan báyìí ṣé ló máa tì mí jáde tó bá tì mí this time àmà tiẹ̀ sí kòtò read my lips gbogbo èmi ò kí ń ṣe àwọn governors tẹ máa gbé dání tẹ máa gbé Akérédolú dání àti ìyàwó wọn tẹ máa ti ọkọ wọn sí kòtò mi ò ń ṣe àwọn yẹn you try nonsense with me i push you to the graveyard you do that for me màá gbàdúrà ọjọ́ méje fún ẹ wà á mọ̀ ìpọ́ ọlọ́run dúró àná ti dúra wọn lọ èmi ò pe ṣu ọlọ́run mò ń pè màá sọ fún ọlọ́run pé gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tèmi ọlọ́run kọ̀ wọ́n bó ṣe kọ́ sọ́nù ogun àdìjẹ sí ẹ ilé ẹwọ́ sọnù so ẹ má jẹ́ ntọ̀ yín ṣó ti yẹ Dangote ni mo dìbò fún ṣó ti yẹ yín Dangote orúkọ tó bá wù yín kẹ́ pè wọ́n ó ti yẹ yín mẹ́yẹn hmm. ọjọ́ òní mo mọ̀ Dangote kí ni wọ́n máa kí ni wọ́n ẹ̀yin tí wọ́n ti mọ̀ tí mo ti kò sí ẹni tí máa rí nínú position tí mo wà nípò tó dáa tí mo dẹ̀ tẹ́ni ẹ̀dẹ̀ ṣe dáadáa fún mi rí mo máa ṣe dáadáa fún bọ́ nítorí pé ẹ̀yin máa wí pé tó bá padà dìde ayé yín máa bàjẹ́ mo ti dìde o ọlọ́run lẹ́nu màrí gbọ́ ẹ̀yin gbogbo ọ̀tá mi ló máa ṣubú bẹ́ẹ̀ ni etí mi bá mọ̀ tó bá dìde tí mo tún wá pé ìní ẹ má jẹun tọ̀ ní mọ́ mi ò fẹ́ mi ì fẹ́ comment orí anybody mi ì lè sọ bóyá tó bá di next year báyìí kínú mi change kí n change bóyá pé mo tún wá rí other side bóyá nǹkan tó wá dùn fún mi gan mo kàn wá wò pé gbogbo nǹkan dẹ̀ ti padà sí mo ti marry mo ti o kí n wá wò pé kí n máa comment sí yín kí n máa sọ pé okay happy birthday kí n máa but n sìn ajá tó bá ti bí okò ń báyìí ó ṣeré you embezzle people's things and then you did even to me and you want me to be celebrating you know. ẹ lọ ṣe mo òun ni mo sọ yẹn gbogbo tó bá ti bí ọmọ fún yàn tí ọmọ yẹn ò jọ bàbá tí ò dẹ̀ jọ ìwọ náà níbo ló ti gbọ́ ọmọ ìwìn wá ẹ̀yin lè ẹ lè rán ẹ lè rán Bukky Jesse síta kó máa ba yé ọmọ ọlọ́mọ jẹ́ tálẹ̀ yín tẹ́ máa bí pé pásọ̀ wà láwọn ọmọ tó sọpọ́tì Bukky Jesse náà ṣé tòótọ́ ṣé ká má purọ́ ká má sọ tòdodo tí èèyàn bá pa èèyàn tẹ́ mọ̀ pé ẹni tó pa èèyàn yẹn nìyẹn kí ló dé tẹ́ ń beat around bush tẹ́ ló lọ bá ẹni tó pa èèyàn yẹn tẹ́ bá sípẹ́ ni ló pa kí ló dé tó jẹ́ pé ọmọ kékeré lẹ máa go fún you go for little baby àyẹn ní ẹ̀yìn ẹ̀yẹ máa gbọ́ ọmọ ti yín nìyẹn ẹ máa fẹ́ kọ́ máa mo ti ẹ̀ sọ pé mo fẹ́ delete àwọn tó bá wà lórí platform I don't want to yàtọ̀ sí Dangote nìkan mi ò fẹ́ post anybody sórí Dangote sórí kiri mi I don't want I want to delete them now. mi ti ẹ̀ fẹ́ post àwọn eléyìí gan náà mọ́ tí bá ti fẹ́ post pé my love Dangote picture ni ma post ṣé ti yẹ yín àbúrò ẹ̀hẹ́ mo fẹ́ máa post òun ni máa post máa dẹ̀ kọ orúkọ sójú ẹ̀ ó ti yẹ yín ní tí bá ti sọ yẹn tí ò bá kò ní dùn mọ́ yín kò dùn mọ́ yín náà nìyẹn àwọn eléyìí ń sìn mo sọ pé eléyìí súlẹ̀ lámàlẹ́kà wọ́n ti wọ̀ terrorist nàìjíríà kò sí nǹkan tó fẹ́ ṣe fún ó kàn fi ó kàn fi kí lorúkọ ẹ̀ bojú ni orin kíkọ wọ́n kàn fi bojú ni orin terrorist ni wọ́n èyí tó wà láàrin yaya sassi ló ń ṣe kì í ṣe rọ́ everybody mọ̀ tó bọ̀ kó wà ń bẹ̀ yẹn hmm. wọ́n bá ní kí n proof ẹ̀ máa sọ pé ṣé wọ́n ti investigate ẹ̀ náà ó ti yé bẹ́ẹ̀ yẹn so àwọn yẹn mo fi wọ́n sílẹ̀ síbẹ̀ èmi ni mo blog ẹ̀ síbẹ̀ picture ọmọ mi tó go viral ńgbà yẹn nígbà tó ọmọ mi celebrate birthday nígbà tó bá bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú tí mo kàn fún ní venza tí mo ti ń ṣe ojọ́ tí mo rà gbogbo àyẹ̀nà wa máa sọ pé it shouldn't have anything tí má sọ pé mi ò ní ìkọ̀kan yẹn ṣé bíi ti five thousand ni bíi ti two thousand nígbà míì mo lè má ní one thousand dollar lọ́wọ́ mo lè má ní two hundred dollar gan but tí gbogbo àyẹn mo mọ̀ pé tí n bá ṣiṣẹ́ màá rí nǹkan kan mo lè ní nǹkan tí mo fẹ́ fi you know mo gbé mọ́tò yẹn fọ́mọ mi àwọn tó wo kinní yẹn is a million plus they fought me they said that is by ti bẹ̀rẹ̀ sí lójú ìdàkọ ọmọ mi bàbá ẹ̀dá ìjẹ̀jẹ̀ kú ni wọ́n pa bàbá ọmọ mi ní January first gbogbo àwọn tó pa bàbá ọmọ mi yẹn wọ́n ò rí ìkọ̀kan ṣe sí inú wọn máa dùn ṣẹ ni pé inú wọn dùn gbogbo sọ̀rọ̀ wọn ẹ ní sóríire gbogbo ẹni tí bá sọ̀rọ̀ ẹ̀ àti tí wọ́n blog tí mo wá sọ pé wọ́n ní wọ́n jalè tí mo kàn sọ̀rọ̀ nǹkan tẹ́ ṣe mi ì tí ì nà yín tẹ́ bá rí mi tí bá fọ́gi mórí kan prophecy tí mo sọ pé prophecy provocation can cause anything you provoke me mo fọmọ mi ní mọ́tò ń gbà yẹn just to suppress the pains for her just to know that don't worry God will take care of you he will take care of me too I'm here for you wọ́n bẹ̀rẹ̀ sí blog gbogbo wọn pátá àti mẹ́wọ̀láka olórí burúkú ń gbà yẹn gbogbo yín pátá korogodo lẹ́ máa ṣòfò tọmọtọmọ gbogbo ẹni tó bá ti wílé ọmọ mi tó ṣe burúkú fọmọ tẹ́mi ò ṣe fún ọmọ yín tó ẹgbọ́n máa ń bẹ̀ yín káàkiri tẹ́ máa dojú ìdàkọ̀ ọmọ lọ́mọ tẹ́ máa sọ pé ké o màmá ẹ o wọn ò láìkẹ lẹ́mí ní anybody like me wo ẹlòmíì ọjọ́ tó ń bí báyìí ní ìyá àti bàbá ẹ̀ jáde láyé ọmọ yẹn dẹ̀ survive ó succeed so mọ́mì mi máa ń sọ fún mi ani kant mi pé mo ti kú ó kọ́ mi lágbára ni lò tó stand alone bọ́lá mo fẹ́ delete àwọn èèyàn tí ò ṣe don't want to. I don't want to see you on my platform. Tolú look ló tàn ṣé ó tàn kí please what ti sọ fún ẹ Tolúwa ni mi please tó bá ní bí wọ́n ṣe ń tan ti yàrá ẹ̀ tán mi ò fẹ́ èsì kí ló hàn I don't want fan I don't want AC inú ilé òtútù wà already it's not hot if it's hot ó dissolve owó turtleneck turtleneck ló wọ̀ náà so if it's hot for you ó ní sleeveless ni ó ní aṣọ kékeré ò ní níkà tó lè wọ̀ tó bá hot ni ó máa wọ short wàá wọ turtleneck wàá wọ ṣòkòtò jeans sí wàá wá sọ pé it's hot ó dẹ̀ gbé irun tó pọ̀ sórí. If it's hot, go and go and do the for me to do má tọ́ èsì sórí mi èsì máa bọ́ tó fọyàn lórí mi ẹ̀fún òní fún mi mẹ́ òtútù mú náà téèyàn bá ní téèyàn bá dàbí pé ó fẹ́ ní temperature tó bá tẹ òtútù àdàpọ̀ òtútù fẹ́ mọ́ ẹ̀ tó bá tún yá tó bá tún ṣe àdàpọ̀ orun múyàn wọn mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ látẹ̀kọ́ pé kò jẹun and kò dẹ̀ try láti lo bóyá kò lo painkiller that's it òtútù mú ó dẹ̀ sọ pé this place is hot tó bá yà wà tó sọ pé cold yìí bàjẹ́ kò sí nǹkan kan tẹ àwọn ẹdẹ eléyìí gan tí màá dúró tí mo gbé síbi báyìí ó ti ń béèrè owó wáyé tó rẹ màá béèrè màá sọ fún tó bá dọ̀rẹ́ àbí èyí tó wà lórí ibẹ̀ yẹn kó fún lówó ní one thousand dollar tó gbà tí wọ́n jọ pípẹ́ tó gbà lọ́wọ́ mi. àwọn olórí burúkú kan máa wíkẹ́ẹ̀dì wọ́n máa ṣó àwọn èèyàn wọ́n máa jẹ́ káwọn èèyàn wíkẹ́ẹ̀dì push through my platform anybody anybody go out of my platform I don't want you. tó má ti sọ pé tó bá ti sọ pé o comment àbí pé o ṣe happy birthday fún àbí o ti follow wọn tó ti obey rule wọn by regulation wọ́n sọ pé anybody má comment sórí platform ẹni you do that are you telling me that are you telling me pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ sí níwá sórí social media yìí ṣé ẹ̀yin nìkan lẹ ń comment orí platform mi bẹ́ẹ̀ ṣe dúró tẹ̀ ṣe wà yẹn náà jẹ́ jẹ́ ń ṣe ẹ̀hán lè ń ṣe Dangote for real permanent love ẹ̀ ní ṣoríire ló ṣì yín wọ́n máa sọ pé ẹnì orí ẹ̀ ti dàrú orí ìyá yín ló dàrú because wọ́n fẹ́ kí kí n gbèsè kan sọ pé àmúbọ́npa ó tún ti fẹ́ nìyẹn ní sílẹ̀ ibi tí Dangote picture máa wà nìyẹn o tí Jésù máa fi padà dé o. after all Dangote ò níyàwó lè nà tí wọ́n sọ fún yín pé wọ́n níyàwó ni he is a divorcee man he doesn't have a man He wọ́n níyàwó for now mi ìbá àbí mo bá yín du ọkọ mi ìbá yín du ọkọ mo ń wò lọ sókè ni o ẹni tẹ́ bá ti pé mo ń delete picture yín tẹ́ ti lọ wo platform mi tí mi ò tí mi ò tí mi ò tí ò ẹ̀ sí mẹ̀ ẹ ti yàtọ̀ fit nìyẹn o ṣé ti yé yín I hate you you be wicked ẹ máa wicked ẹ máa sọ pé màmá fẹ́ràn yín I cannot I cannot fẹ́ràn you again ó ti kọjá yẹn ti di àfihàn tí kò ń fi ṣọ. wọ́n set bàbá ọmọ mi up báyìí ní South Africa wọ́n set e up oríṣiríṣi problem báyìí ni ó lọ sọ́fíìsì ilé ìmúkọ̀ láìkè e díẹ̀ ní ìwà jẹ́ ìrù tàyífẹ́lẹ́ tó wà mẹ́ẹ̀ náà activity ni think i dey feel i dey i dey hmm. irú bàbá yìí náà sí tí mo máa ń ṣe ẹ̀ ń bí ẹ wo Bill Gates máa ń ṣe ẹ̀ ń bí nobody tó máa comment síbẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ they hate they hate progress they hate people that are rich àwọn àwọn rifraf yẹn mi ò sọ pé ẹ̀ kì í ṣèyàn láyé èèyàn èèyàn lè jẹ́yàn o but nígbà tí mo ju ara mi sí ẹ̀rí àwọn wèrè àwọn obìnrin wọ́n dáwọ́ bò ọ̀tá mi ni wọ́n nà mí bí ẹni máa pa mí wọ́n jẹ gbogbo nǹkan tó yẹ kí n máa jẹ wọ́n gbà lọ́wọ́ ẹ wọn ò dẹ orí wọn ò dẹ pé steers àwọn wọn ò dẹ ní kankan tó fẹ́ ọ́fà ẹ àwọn tó bá lè ọ́fà ẹ nìkan wọ́n máa bá wọn jà àwọn tó ní nǹkan tó lè ọ́fà ẹ wọ́n máa bá wọn jà ṣé for real tí má tiẹ̀ ń wáṣẹ́ tí èèyàn bá fẹ́ wáṣẹ́ tí mo fẹ́ tí ṣé mi tí mi ṣé for real tí ṣé Dangote kò wúlò kí ni ìwúlò wo ló wà lára yín ju pé kẹ́ ẹ wá sílé èèyàn kẹ́ ẹ tún gbowó lọ́wọ́ èèyàn gbogbo nǹkan díẹ̀ díẹ̀ tá a bá ṣe nílò òyìnbó tó jẹ́ pé ìyà ló bá dé ẹ máa ré jẹni. ẹ wo gbogbo àwọn tí ẹ wo nǹkan tí bá ti ṣí ẹ̀ sábẹ́ bíbà everything tí bá ti ṣí ẹ̀ tó bá ti jẹ́ bíi ti brigade tó bá jẹ́ bíi ti Dangote yẹn àfi tó bá rí pé bóyá mo fẹ́ fúnyàn àbáwọn ẹnìkọ̀ọ̀kan ló bá kọ̀ tẹ love and light síbẹ̀ fún mi wọn tí wọn máa ti ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí n kúrò kí n gbé kinní yẹn kúrò ìwọ kọ́ ló máa control ayé mi nobody will control my life for me I own my life. God owns me. And I have right to choose whatever I like. wọ́n máa fẹ́ kó máa jẹ́ ọmọdọ̀ mílíọ̀nù mi ò ṣe ọmọdọ̀ mọ́ tó bá dẹ̀ ti fẹ́ kí n jẹ́ ọmọdọ̀ ẹ yàtọ̀ sí ọmọdọ̀ tí mo bá ṣùsì láti láti ṣé mo pẹ́ lómi máa ń ṣùsì ọmọdọ̀ pé mo fẹ́ ṣe ọmọdọ̀ lé ẹ̀hẹ́ yo nísìnyí báyìí fúnra mi mo sọ pé mo fẹ́ jẹ́ àṣírù mo jẹ́ àṣírù fún Alhaji Aliko Dangote mo dẹ̀ ti speak ṣé mo kan ṣe rí gbà tí mo ń ṣiṣẹ́ nígbà tí Alhaji Dangote ní problem all of them wọ́n sáwọ́ gbó ni nígbà tí Alhaji Aliko Dangote tí gbogbo àwọn NNPC tí wọ́n dìde ogun sí wọn ogun yẹn ti ṣẹ́ wọ́n wá fẹ́ ìgbà tó ogun yẹn bá ṣẹ́ ni wọ́n máa fẹ́ kó bá wọn jà wọ́n wá gbé fẹ́lòmíì irọ́ lẹ pa I speak for him and nobody mi ò like ẹ̀yin pass ẹ̀yin kiri yẹn sẹ́ mi ò like yín um, on block me through those fucking pastors kì í ṣe gbogbo yín o block me tó ti ṣe é bù fún mi ó ní àwọn tẹ máa ń tẹ ń support now did I support did I did I came for your support any problem tí bá ti ní lórí ẹ ẹ má rescue me you have never been my rescue ẹ ti rescue mi rí ẹ rescue mi rí ọjọ́ tí mo gbé Dangote sí òkè mẹ́yẹn mi sọ òun kọ́ ló ra mọ́tò fún mi o but I bought the car mo gba passport mi ogun ogun bo Dangote báyìí gbogbo ẹ̀yin gbogbo lórí burúkú yín lẹni pé kò ní ṣeé ṣe fún láti bẹ̀rẹ̀ iléeṣẹ́ yẹn ẹ jókòó ti ni tẹ̀rán NNPC gbogbo yín ẹ̀yin pásọ̀ yìí náà ẹ wà nínú àwọn tó ń dabẹ̀ yẹn rú tẹ máa bẹ gbogbo wọn lẹni connection káàkiri lẹ máa mú gbogbo àwọn èèyàn pàtàkì ní Nàìjíríà lẹ máa mú wọn ní godson godson godson àwọn tó yẹ kí wọn mú ní ọmọdọ wọn máa mú yàn ní godson wọn mú àwọn bàbá ńlá bàbá wọn tó ń fún wọn lówó àwọn náà máa mú ní godson tó bá ti wá ṣe yẹn tán nígbà gbàdúrà tọ́lọ́run ṣe ti Dangote bá you are not important to some people akọ́ṣì lọ I'm not going to celebrate you I'm not going to share you again mo lè ṣe pè sí on this on this social media kó ṣe lọ ìwọ náà kó lọ jàre. èyí tí mo kàn ń sọ fún yín náà mo kàn ń sọ fún yín padà nítorí mo mọ̀ pé majority of you lẹ wà lọ́nà platform mi yes i'm just telling you you wicked soul your secret is out. tí bá ti ṣe tó anybody kí tí bá ṣe ṣáàt ẹ mo ti ṣe ṣáàt tó yẹ pé ẹnìkan ló fi láìkì sí láti six years náà mo yí padà wá náà ni torí mo sọ̀rọ̀ pásítọ̀ oníkàlùkù ló máa jẹ breakfast yẹn kò dẹ̀ sẹ́ni tá a bá mẹ́nu ba ọ̀rẹ́ náà tá gbàdúrà fún tí ò ní wá sí ìmúṣẹ kò dẹ̀ sẹ́ni tá a bá fún náà tí ò ní wá sí ìmúṣẹ. ẹ kàn sọ fún mi nǹkan tẹ́ contribute to my success àbí progress mi kí ni mo need lọ́dọ̀ yín tẹ́ ṣe fún mi. tó bá ṣí ẹ̀wọ̀n báyìí tipátipá ni àwọn bíi mẹ́ta máa wá sunday platform wọn máa sọ pé àwọn mẹ́ta wàá ṣí ẹ̀wọ̀n wọ́n fẹ́ bú ẹ ni wọ́n máa bú ẹ máa já ráǹkì yín o ọjọ́ tó lè mi bá tọ̀nà lẹ̀ máa já ráǹkì yín o ọjọ́ tí orí mi nígbà tí Dangote tí ó ti di pé àwọn NNPC let me tell you their taxes wọ́n fẹ́ kí n gbé Dangote sílẹ̀ sí ẹ kọ́ máa ṣe pé mègídáná kì í ṣe mègídáná ìgbà ayé yín ò ní dáhùn àtẹ̀sẹ̀ pé gbogbo yín pásọ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́ sókèrè freedom ni ẹni Dangote ló ń dà yín láàmú you said it that Dangote is your problem you pastors you said it that Dangote is your problem I know some pastors that normally send some name of outsiders to me that àwọn ló ń da Nàìjíríà rú and I know it here àwọn ló àwọn bá da Nàìjíríà rú àwọn àti nàìjíríà nìkan máa fọ bó ṣe mí ẹ̀yin lẹ dàmí láàmú gbogbo ẹ̀yin tó bá ti dàmí láàmú mo fẹ́ bá fa wèrè wọ́n da nàìjíríà láàmú kò sí tó kàn mí mi ò rẹ̀ rí pé wọ́n da nàìjíríà láàmú nígbà tí wọ́n da dúró tí gbogbo àwọn NNPC tí wọ́n sáàkì wọn dànù yẹn nísìnyẹ wá sọ pé mi ì lè gbé Dangote sílẹ̀ o ṣó ti yé yín tí n bá post sórí platform yìí tẹmọ tẹmọ sọ pé kọ́ máa comment sí comment yín ò fún mi ní approval ìgbé Dangote èyí tì mí àbólọ́ọ̀fù mi if you don't know you go tell money. nìyẹn my secret Dangote posting Dangote's everyday pàápàá kò kò fi sí fún mi yín pé okay o Dangote love me àbò hate me you are commenting there olórí burúkú tí bá ti sọ my love fún okiri kan wọn lọ síbẹ̀ wọn lọ mú fẹ́ kankan náà máa fi rẹ́rìn sí mo ti mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe náà gbogbo ẹnikẹ́ni tẹ́mi ti ẹ ti dèwọ̀ kò gbogbo yín pátápátá wọ́n ti bá ti ṣe dáadáa fún ẹ lákọ̀ọ́kọ́ tí mo ṣe lẹ́lẹ́kejì ẹ tó ṣe bí ọlọ́run ó ọlọ́run mi máa tẹ̀ ẹnu mi ju tẹ pákúwẹ̀ ìgbà tẹ́ bá ti ní trọ́bù lẹ́ máa fẹ́ wá sọ́dọ̀ tèmi tí bá ti ṣiṣẹ́ kan tó bá ti wà òkè tó yanjú tán ẹ máa fẹ́ gbé fẹ́ lómi irọ́ lẹ pa tẹ́mi bá ṣe iṣẹ́ yẹn tán nígbà tí mo tá bá ṣe iṣẹ́ yẹn tán máa wá kọjú ẹni yẹn sí mi irọ́ lẹ pa bí ṣe wà yẹn mo láìkì torí ara iṣẹ́ ọwọ́ mi ni lára product mi ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lára product mi ni I like him like kí ló ṣẹlẹ̀ ìyàwó wọn yẹn ó tiẹ̀ ní kankan tí mo rí níbi kan tí mo fẹ́ post àti Dangote for now product mi àwọn product mi nìyẹn báwo ni ṣe máa kó òbí gan máa lọ síbi wẹ́rẹ̀wẹ́rẹ̀ báwo ni ṣe máa kó òbí gan máa lọ síbi játijàti mo ti nígbà tí Ọlọ́run ti wá ṣe tán tó ṣe fún Dangote tó lóun ti bá ṣe ogun NNPC àti ogun ẹ̀yin ìka pásọ̀ àtẹ̀yìn nàìjíríà yorùbá kan ó lè olórí ìṣàbùrúkú aláyé bàjẹ́ olè four one ten a máa ṣe wọn máa sọ pé kí n gbé sílẹ̀ kí wọ́n tó pé ẹ téèyàn wọ́n ti ń sọ fún mi if somebody wants you then he will care for you if somebody wants you he will care for you what is your business did I complain ọjọ́ tí má ti complain ẹ má dà mí lóhùn tí n bá post anything bá ti sọ pé Dangote ẹni bá tún lọ síbẹ̀ láti lọ rẹ́rìn kó fi mi ṣe ẹ̀yẹ mọ́tò máa pa ẹ̀ òní ṣàmọ́dún mi ì ṣeré fún o. When I get so upset you know something bad will happen to you don't just let me be. ẹ̀yin ọmọ jàgùdà yìí olórí burúkú tí bá ṣiṣẹ́ tó wọ́n mú wọn gbà let me tell you something ní ọjọ́ kan nígbà tí máa ń pọ́n mi ò fẹ́ máa sọ̀rọ̀ ní o torí ẹlòmíì kì í ṣe pé mo bẹ̀rù ẹbọ mo kàn máa fẹ́ pa ẹ́ tìbí jù twelve ni kò kó sì lọ ọjọ́ mélòó ni ẹ̀yin dẹ́ máa sọ pé lérò yẹn ọjọ́ mélòó lèmi ti ṣe mo ti post mo wá tagi. yín some people are said i don't want to see your face you tag me you want me to see you that what i hate you ni mo sọ yẹn mi kì í bínú to this extent tí bá ti zero mind mi over somebody mo zero ẹ̀ ni you can see i'm not afraid i can measure your name because you are not feeding me if you are feeding me na mama bẹ̀rù pé tó bá ti dárúkọ wọn ò ní fún mi lóúnjẹ o. i'm not going to celebrate it's simple as that. wọ́n tag mi ní kí n wo Dangote ó níyàwó ṣẹ́ hmm, bọ́n ṣe wà yẹn wọ́n wọ́n wọ́n ní ní láìfún wọn bọ̀tẹ́ ẹlòmíì lẹ́fẹ́ kó máa gbé kí n gbé sókè kan sísìn kán máa gbé kán máa gbé wọ́n jẹ́ kórè ẹ̀ pé gbogbo yín tẹ́ ń jọ ń ṣe bí olórí burúkú sí mi tí n bá ṣépè fún yín tán tí mo gbàdúrà burúkú lórí yín tán màá tún wá pè yín síta I will call you out kí mo sọ fún ẹ I will call you out. mo ń pọ́n Dangote lé what is your business with me. olórí burúkú kan a tún ti wá lòun wà nílùú kan a máa tag me. I hate you with passion go to hell with whatever you have. táyé wọn bá bàjẹ́ bá tí wọ́n bá ti ní problem you think I don't know your tactics iṣẹ́ tí lára iṣẹ́ tí mo ṣe òun ni Dangote wà finishing job yẹn nobody kò sí yàrá yẹn nobody tó lè sọ pé kí n gbé kí n gbé sílẹ̀ megida ná ọkọ mi ni tó bá ní kò ní ṣojú adẹ́ṣẹ̀ yẹn ikú adẹ́ pa é dànù wo ìjọba nàìjíríà tó wọn bá ti ṣọ́ọ̀ṣì wọn àwọn ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan nàìjíríà yẹn mo ṣe tì ní kenya àti láwọn other country wọ́n jẹ́ ká rí mú mi wọ́n ń dorí facebook rú orun wọn mú wa bẹ́ẹ̀ ṣe bá ṣe fún celebrity tó bá ṣe wèrè bẹ́ẹ̀ ló ní kẹ́ ṣe fún àwọn others yẹn tó bá jókòó ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó rí wọn wọ́n máa ní káwọn olórí burúkú kan kó máa bá ẹ ṣe competition wọ́n á máa kọ́ gbogbo àwọn èèyàn ló lè àwọn olórí burúkú èèyàn gbogbo àwọn tẹ̀ support tẹ̀ máa lẹ lọ́ọ̀fù yẹn gbogbo wọn pátá bíi pé kọ́mọ wọn sínwín kọ́mọ wọn ya wèrè kí wọ́n máa jalè kiri kí wọ́n gbowó ẹ̀yìn lẹ́ kọ́mọ níkọ̀ọ́kùkọ̀ ẹ kó ṣìdànù oníkàlùkù lọ fèsì wà láti ẹ̀yìn tèmi mò ń fèsì gbogbo gbèsè tí mo bá jẹ èmi ni máa san ṣé ti ẹ̀yin so ẹ lọ fún gbèsè ẹ̀ṣẹ̀ tẹ́ bá ti jẹ kẹ kó ṣìdànù sígbó no room for no room for again here anybody that love me that's all what i will love ẹnikẹ́ni tó bá ti fẹ́ràn mi tó bá fún mi òní máa fẹ́ràn only facebook is not my life they want me to shut up and just be looking kí ma tí ma tí ma owó ló kù báyìí sí kí kàn máa gbádùn ayé mi kọ́mọ mi máa lọ sí school bẹ́ẹ̀ ni èwo ni wá ní káwọ́ kan jókòó wọ́n á jókòó sínú private jet wọn gbogbo owó tán ti jí lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n á máa ṣe báyìí wọ́n á máa ṣe báyìí sí ẹ olórí burúkú àwọn olóṣèlú àwọn ritualist tó ń pera wọn pa tó ń pera wọn lọ́mọ kì ṣe gbogbo wọn o mélòó ni mo fẹ́ sọ bó ṣe ń forúkọ bò wọ́n láṣìírí ni gbogbo nǹkan tó ń ṣe fún mi mo lọ sọ́dọ̀ dókítà mo lọ sọ́dọ̀ pásítọ̀ wèrè kan dókítà wèrè kan <laughs> let me tell you something jẹ́ ń fún yín sórí kékeré àwọn èèyàn ṣèkà gan-an ó ní àwọn kan ní orílẹ̀-èdè nàìjíríà ṣọ́ọ̀ṣì ni gbogbo èèyàn tó bá ti jẹ́ educated wọn kì í like ẹni tí ò bá wà educated kó pa gbogbo ìwé ayé from professor to degree tó máa ń like jù tó máa tó gbọ́dọ̀ ní tó súnmọ́lẹ̀ ìṣòro náà ní first degree others kò jẹ́ doctor kò jẹ́ professor they believe in education nínú ṣọ́ọ̀ṣì. No inú ṣọ́ọ̀ṣì yìí ó tún wá ń ṣe lòdì sí ọ̀dà ṣọ́ọ̀ṣì o àwọn ṣọ́ọ̀ṣì yẹn wọ́n tún máa ń ṣe lòdì sọ́ra wọn tí àwọn ọ̀dà ṣọ́ọ̀ṣì tí ò tó ṣọ́ọ̀ṣì yẹn bíi brothers church or sisters church wọ́n bá wá síbẹ̀ yẹn wọ́n lọ invite àwọn pastors yẹn wọ́n ní kán wá tán bá ti wá síbẹ̀ táwọn ṣọ́ọ̀ṣì bá ti dé àwọn pátì ọ̀dà ṣọ́ọ̀ṣì tó máa pè yẹn wọ́n á ní kán wá tẹ̀sí vp wọn ṣé mo pé ní Amẹ́ríkà tẹ bá wọ́n fún yín ní oúnjẹ wọ́n fún yín ní tẹ bá ṣẹ̀ṣẹ̀ dé tí àwọn less privilege àwọn ṣọ́ọ̀ṣì máa ń ṣe bẹ́ẹ̀ ní Amẹ́ríkà yìí àwọn ilé ìnáwó máa ní kẹ wá sí ṣọ́ọ̀ṣì wọ́n á ní kọ́ bá wọn tẹ̀sí wọ́n wá kó àwọn doctors jọ wọ́n á ní kọ́ máa tẹ̀sí vp àwọn èèyàn àti sugar level everything wọ́n ní kọ́ máa test gbogbo wọ́n ṣàní wọ́n ní kọ́ máa àmì um, kí ni gbogbo test náà máa ń pè yẹn o general test general check up wọ́n ní kẹ́ wọ́n gbé sílẹ̀ wọ́n ní kẹ́ wọ́n máa ṣe tó bá ti wá látọ̀dá ṣọ́ọ̀ṣì tó fẹ́ máa fẹ́ ṣe experiment àwọn pastor ọ̀tọ́ ṣe àmọ́ pé church wọn yẹn náà wọ́n ní doctors tó pọ̀ tó fẹ́ máa fẹ́ ṣe experiment tó bá ti lọ sí church tó bá ti ṣe test fún yẹn àwọn doctors wọn with conjunction of àwọn gbogbo àwọn tó dá sílẹ̀ ni o àtàwọn church àtàwọn pastor wọn ńlá láyé wọ́n declare wọ́n lè ní kidney problem liver problem hiv problem gbogbo èèyàn tó bá wà yẹn tó bá ti wá látọ̀dá ṣọ̀ṣọ̀ máa lónìí ṣó ti yé. ẹlòmíì nínú wọn tó bá rí i pé ó sì look young kó kàn lọ complain pé ó ní headache lásán wọ́n lè ní kinní kan ló wà nínú system ẹ pé tó bá ṣọ́ra ó máa tètè di cancer báyìí ó máa need operation kan kíákíá wọ́n fẹ́ jí kídìrí ẹ̀ ni o kò ń ṣe tí mo rí lórí mídíà ni mo ń sọ o eléyìí mi rí lórí kì í ṣe orí mídíà kì í ṣe pé tó ń post sórí mídíà tó máa sọ pé pastor sọ́sọ́sọ́ from this tọ́tọ́tọ́tọ́ kì í ṣe òun o kì í ṣe yẹn o wọ́n pọ̀ ṣe mọ̀ pé lórí mídíà ń sìn mo kó mi ìdánibọ̀ mi ìfẹ́ ṣí ẹ̀ kó má dà pé mò ń takò wọ́n lè sọ pé you know what wọ́n ti ní àwọn òwìrì obìnrin kan àwọn olórí burúkú olè jàgùdà pálí gbó ẹlòmíì nínú tí bá rí tó bá jẹ́ pé ń fún wa ní ìbọn máa ń fìbọn fọ́ọ̀rí yín dànù ní nǹkan níbi tí ayé tínú yín bí mi dé pẹ̀lú wickedness. tó máa wọ́n sọ fún pé wọ́n lè ní ó need operation ó ń harvest ni ṣe rá pass past àwọn doctors wọ́n wà nàìjíríà sí tẹ́ máa gbọ́ pé ẹ lọ bèrè doctor majority of doctors they are christian o majority ẹ lọ wo percentage doctor Nigeria. go and check it ritual doctor medical doctor majority of them they are christian bí a thirty percent wọn muslim èyí tó bá practice traditional kìíní wọn few of them but èyí tó bá jẹ́ pastor yẹn náà ó yìí máa practice another thing tó mo ti lọ sọ́dọ̀ pastor òbí mary aláwo gidi ni CAC dẹ̀ nígbà yẹn ìgbà tó fẹ́ ṣe operation tó fẹ́ ṣe laparoscopy fún mi níkùn yìí wọ́n ọlọ́run ló yọ mí wọ́n fún mi lóògùn báyìí wọ́n wò pé kí n ṣe rẹpẹtẹ oríṣiríṣi dán ló wà lọ́wọ́ àwọn àwọn pípù yẹn i'm telling you wọ́n máa harvest wọ́n máa yọ kídìrín gbogbo àwọn ọmọ àwọn èèyàn tó bá wá sí ṣọ́ọ̀ṣì wọn ṣe àbẹ̀ pé wọ́n gbé kinní sílẹ̀ wọ́n ní kẹ́ máa ṣe medical test ọmọ ìṣẹ́kẹ́ kìíní check up wọn yẹn tó bá ti lè lọ kò sí etí wọn ò ní rí wọn á rí nǹkan kan fún ẹṣẹ ni ẹlòmíì ò ní hiv wọn sọ pé ó ní ẹnìkan pásọ ilé yìí nígbà yẹn torí kan balẹ̀ sọ pé ọlọ́run ṣe ìyanu yẹn inú ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ní ṣọ́ọ̀ṣì tí hospital tó ti lọ they work with eh, àwọn bad pastor work with barber pastor i mean doctors àwọn doctor tó ń gún abẹ́rẹ́ ikú yẹn majority àwọn pastors yẹn ló ṣiṣẹ́ pẹ̀lú wọn àwọn èèyàn tó ń gún yàn pa yẹn majority àwọn pastors ló ń gún ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn pastor i mean doctor tó máa ń gún yàn pa tó ń ṣe òṣì yẹn bí ẹ̀rọ níwò. pastor yìí orí òkè èkó yìí ni mo ti bá pàdé oh god mi ì fẹ́ dárúkọ lady bá wá sí church ó bá wá síbẹ̀ lọ́jọ́ náà ó lóun fẹ́ márùn wọn ní kíríkọ ló ń ṣe lẹ́nu ọkọ ọ̀run níkọ̀ọ̀kan nígbà tó ṣàmà yáṣá o wọ́n wá ní wọ́n gbé program kan sílẹ̀ wọ́n bá ní kó tẹ̀ kó kọ́ lọ ṣe kíríkọ wọ́n ṣàní nígbà tó ń ṣàná fẹ́ yọ kíríkọ fún bóyá wọ́n ní wọ́n tún bá rí ọkùnrin kan wọ́n wá ní kó lọ ṣe test wọ́n ní ó máa lọ ṣe test kan tó lè ṣe wedding ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń sìn ṣé mo ti bí Sarah ó dàgbé mo ṣe bí ọmọ mi ṣì wà ní months kò tí ì pé ọdún kan ó wà ní bébì ó wá lọ sí ọ̀dọ̀ dókítà yẹn ó lọ ṣe hiv tẹ̀sẹ̀ pé gbogbo àyẹ̀kẹ̀ lè hiv ò tí ì di kinní báyìí tó máa lò níwàá fẹ́ kú ó bá lọ bẹ̀ wọ́n wá ló ní hiv wọ́n bá jù sádùúrà àti àwẹ̀ láti lè sọ fún wọn pé gbogbo ọgbọ́n tí wọ́n ń ta ń sìn tán máa sọ pé gbogbo wọn pátápátá tán máa ní crushes ni wọ́n fún wọn sìn tán máa ní táwọn èèyàn tó ká pé crushes irọ́ ni wọ́n pa nǹkankan mẹ́yìn wọ́n máa ń fi HIV náà so ẹni tán ní kó lọ kó declare wọn ẹni yẹn bí fún pé tó doctor tó máa ní kó lọ bá yẹn tó máa ní kó lọ ṣe yẹn òun ni doctor wọn ni ní tí wọ́n bá ti tí pásọ̀ yẹn bá ti sọ pé kó sọ fún client wọn èyí tó jẹ́ bíi member church tán ní kó wá yẹn ló máa sọ fún un so wọ́n á ní kó gbàwẹ̀ tó bá ti gbàwẹ̀ pásọ̀ yẹn náà wá ṣe á lóun gbàwẹ̀ òun dáwọ́ lé òun lọ gbàdúrà fún tó bá ti wá ní lọ tún padà lọ ṣe test yẹn ò ní rí hiv mọ́ mo bá ti débẹ̀ wọ́n lé hiv ti á tún ní kó padà lọ àwọn lé hiv ti lọ wọ́n wá gbé àwọn agbẹnìyàn wá sórí pulpit mo rí ní o I don't want to mention name wọ́n wá ní kó máa give testimony doctor wèrè kan ó fi mí ṣe experiment tó yẹ pé òun àti pastor ní mi ìmọ̀ pé pastor yẹn wà náà nínú géèmù yẹn of recent lóye gbogbo nǹkan ṣe ló ṣe yé mi honestly. tó bá jẹ́ ń sìn ọlọ́run ilé ìdánwò àgbọ̀n wọn ti ní kán fún ọ̀tá mi lábẹ́rẹ́ ikú kí n má bàa lè sọ̀rọ̀ tó bá yẹ pé wọ́n ti mọ̀ pé mo máa di blogger ni àwọn èèyàn tó máa ti máa regret oríṣiríṣi nínú wọn wọ́n pọ̀ bó ṣe wà ní ìkan náà wá eléyìí kérúbà ń tẹ́ra fún ní òun wọ́n bá ń ṣe program ní other church àwọn aláṣọ ara yẹn á lọ bẹ̀. ọmọ ẹ̀ máa ń complain fún menstrual pain ọmọ ẹ̀ ó máa ń complain menstrual pain wọ́n ló máa ṣe ìgbà tó dẹ̀ lọ sọ́dọ̀ dọ́kítọ̀ pọ́pọ̀ dọ́kítọ̀ yọ̀ mọ́ pé ó bá kọ oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ó ló máa ṣe ló wá ní kí problem yẹn bá lè solve torí pé for future problem eh, for future purpose kó bá lè bẹ́ẹ̀ children tó bá ti di pé ó máa rí ó ló máa ṣe operation kídìní ọmọ yẹn ìkan ló fẹ́ yọ ọlọ́run Elédùmarè ń bọ̀ ọmọ tó ń yọ kídìnrín ẹ̀yẹ wọ́n yọ kídìnrín ẹni yẹn ṣé mọ̀ pé ikùn ni wọ́n complain ẹni yẹn sọ pé òkè menstrual pain bá tẹ̀lé ṣe menstrual pain ìgbà tó máa ṣe wọ́n rí pain níbí wọ́n rí màtó parí operation tó náà ṣe operation ibi ni wọ́n ti rí. Hmm. wọ́n gé ọmọ yẹn yamayama wọ́n ràn padà. ẹlẹ́ẹ̀kejì eléyìí ò kì í ṣe ti pásítọ̀ eléyìí mo rí kòrókòrò ní ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi lára àwọn kan lára àwọn kérúbà ń sira fòkàn tó gbá mi kì í ṣe pé mi ní kó bá mi ṣe nǹkan kan ó kàn ó lóun nídìí ṣọ́ọ̀ṣì ó ti di mélòó mo ti sọ fún yín sí mi ìfẹ́ dárúkọ wọn o eléyìí lòun nídìí ṣọ́ọ̀ṣì mo wá èló ni ṣọ́ọ̀ṣì èló ni ilẹ̀ tí ẹ fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì yẹn wọ́n dárúkọ ẹ̀ fún mi mo ní òkè ra two plot of land mo fún wọn lówó two plot of land mo dẹ̀ fún wọn lówó tó máa fi rúfẹ̀ tó máa fi kọ́ tó máa fi rúfẹ̀ ìyẹn kò kò kọ́ ṣọ́ọ̀ṣì nígbà tó yá ó ní ó wá bá mi ó ní kí n tó máa bá òun parọ́ fún àwọn yòókù ṣe mọ̀ pé àwọn ẹ mọ̀ pé ṣọ́ọ̀ṣì ń sin wọ́n máa ní àwọn protocol lóríṣiríṣi àwọn mẹ́mbà àtàwọn náà jọjọ mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣe fẹ́nìkan fẹ́ ṣe kí nìkan fún ṣọ́ọ̀ṣì wáyé mọ̀ pé ṣọ́ọ̀ṣì kò ń ṣe jẹ́ nìkan ó ní kí ó tó wá ṣe tó ní kí n máa bá òun parọ́ fún àwọn tó kù kí lẹ ṣe kówó ó lẹ́nìkan sọ pé kò ń ṣe kíríkan kíríkan kíríkan kò lára nǹkan tó wá bá mi sọ ni o èmi ò sí nílé ló bá ní ọmọ yẹn ń kọ́ wọ́n ṣàlò síkì kíníkan kìnìkan ló bá gbé lọ sọ́sìpítù kọ́ tó wí kọ́ tó bọ̀ dókítà tó gbé ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ mo mọ ọmọ ẹ̀yẹ mo mọ̀ ọ́n náà àmọ́ dókítà yẹn o dókítà ti yọ kíndìnrín kan eléyìí mo mọ̀ ọ́n nà in fact ọmọ tó ń yọ kíndìnrín yẹn kò yẹ kí n dárúkọ ẹ̀ á ti di sísìnsìn ẹ ó máa ti tó bíi sixteen years ìgbà sixteen ìgbà tó ń yọ kíndìnrín yẹn náà gbà or six seventeen. àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ni bọ́dọ̀ wọn ló ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó ń bí náà ọ̀tọ̀ ọlọ́run níjà bá wọn rí bí. that is ọgbọ́n tán ti ń lò fún mi lórí mídíà yìí ti pẹ́ tí n bá ti ṣe iṣẹ́ kan tó bá ti yọrí báyìí ẹlòmíì máa fẹ́ jókòó síbẹ̀ irọ́ lẹ pa kí ni mo sọ fún yín Dangote mo ṣiṣẹ́ lórí ẹ̀ mo gbàdúrà fún gidi gan ni ọlọ́run dẹ̀ gbọ́ wọn tí ì yọ àwọn èèyàn tán o àwọn tó yìí máa yọ tí wọn bá fi Dangote lẹ̀ wọn ò máa pọ̀ gan èyí tí wọn máa ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ti pé ha that person doesn't like you kò ṣe dandan kéèyàn like me ẹ̀yin tẹ̀ ń advice ẹ̀yin kan tẹ̀ ń fún mi ní tẹ́ fẹ́ jẹ́ special adviser fún mi ẹ̀ like mi náà but èmi like ẹni yẹn so kí ni business yín. tó bá gbọ́ pé orí mi ń tanná lẹ̀ orí mi ń tanná lẹ̀ gan-an àwọn èèyàn ò ní ṣe nǹkan tó da báyìí káwọn èèyàn ṣe nǹkan burúkú ẹ̀rì búùkù wọn àáyẹ̀ lè fi tèmi ṣe sáǹpù ni kò sẹ́ni tó ṣe burúkú fún mi ìbá jẹ́ ọmọ mi màá rí búùkù ẹ̀ many times ni màá rí búùkù ọmọ mi bí àkóyè kí n ṣe lójú èèyàn lórí life àwọn ará lèmi àrí búùkù tẹ̀ ah if you like people pàápàá tó máa ṣe nǹkan burúkú wàá rí búùkù wọn bọ́n torí pé àwọn èèyàn yẹn ń ṣe burúkú wọn dẹ̀ fẹ́ máa ṣe lọ fáwọn innocent people ní àwùjọ wa. Ah, ah, kí ló dé ah, Dangote is my love mo mọ̀ mọ̀ jẹ́ kí n má sọ nǹkan fún yín I can just put him there and not even say anything and be silent but I want to haunt you kò dẹ̀ sẹ́ni tó máa pọ́n lé ok kò sẹ́ni tó máa pọ́n lé tó máa gbàdúrà fún tí ní ẹ̀ ò ní dùn kí rẹ́ nìkan lónìí sí kó jáde kó máa gbàdúrà fún mi Auto Bola wàá ṣoríire kó jáde sórí mídíà kó máa gbà fún mi lójoojúmọ́ ẹ kọ́lọ̀ má tiẹ̀ máa gbọ́ tiẹ̀ lásán kó jẹ́ pé kàn tiẹ̀ ń sọ ọlọ́run ò kì í gbóhùn ẹnu ẹ̀ ṣé mi ní láìkẹ́ ni yẹn it will take wọn ní gba permission lọ́wọ́ yín pé mo like ní àbí mo láìkẹ́ kó kan yín àbí wọn dẹ̀ comment sábẹ́ platform mi torí pé àwọn ará lọ́dọ̀ wọn wọn wá comment sábẹ́ platform mi kó ṣe nǹkan kan mo lè comment abẹ́ wọn kí n má share wọn sórí platform mi Dangote yẹn wọ́n bá suggest wọn fún mi kí n comment abẹ́ wọn bẹ́ẹ̀ kí n má dẹ̀ ṣe kí kí n má share sórí ọ̀dọ̀ mi but iléeṣẹ́ wọn and let me tell you the family the Dangote refinery àti iléeṣẹ́ wọn àwọn staff wọn tán máa ń comment tí mo máa ń share yẹn iléeṣẹ́ wọn yẹn kì í ṣe Dangote nìyẹn o Dangote is a personal person the refinery and the company is another person entirely I can be person to him, not be anything to the to the company. But because when you love me, you love my dog. Whatever he does, in tó bá ti ní wọ́n ṣe, in tí n bá réyàn tó bá ṣe ẹ̀ media, I will press love and like. Tó bá ti jẹ́ nǹkan tó ń ṣe tó legitimate at nǹkan tó dání. Tolu, somebody is calling you. Tolu, come come. ṣé mi ni. mo lè relax for some days now kí n má gbé Dangote má ṣe kí ló dé orí platform yìí mi ò listing sí ọlọ́run elédùnmarè ń gbọ́ tí mo ti listing sáwọn ẹlòmíì báyìí lórí social media yìí àtẹ̀tọ́ ń tag mi gan-an ṣe rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń gbọ́n ju ti tẹ́lẹ̀ lọ ṣó ti yé everything about my life I give it to on this I, I drop it on the social media a time is coming ọ̀tá pọ̀ gan lórí social media yìí àkàìmọye hmm. nǹkan tó yẹ kó o ti ṣàṣeyọrí ọ̀tá dẹ̀ dúró pò ní ṣàṣeyọrí ò bá wọn tán o gbogbo ẹnikẹ́ni tó bá wò mí tó ní mi ní ṣàṣeyọrí àwọn mi ò ní ṣàṣeyọrí ò ní ṣàṣeyọrí ọlọ́run á bàṣẹ owó ẹ̀ jẹ́ èmi bọ́lá fọláṣadé mi ìmójú tẹ fi ń wò mí o tẹ bá ti wọ́n pẹ́pẹ́ tí bá ti sọ pé mo ò láìkè nǹkan mọ́ mi láìkè ìbá máa dán bíi guitar ìbá jẹ́ diamond i don't like it ni ẹ lè wò mí báyìí kẹ́ máa sọ pé ah ah kí ló ẹni tó fẹ́ ní kí ló ẹni tó fi nǹkan ṣakọ yìí kí ló ṣe jẹ́ gan ẹni tó wà nínú mi tó fi kíní yẹn ṣakọ ó ju ẹni tẹ́ rí líǹta gbangba mi lọ dedans. ma discuss ayé mi àtayé ọmọ mi ní gbogbo bẹ́ẹ̀ gbogbo tí n bá ṣe wọ́n fẹ́ mọ̀ wọ́n ti kí study kí ló fẹ́ ṣe wọ́n fẹ́ máa mọ̀ bí gbàwọn ni wọ́n fẹ́ bá mi sanwó gbèsè tí n bá jẹ lóhùn tí n bá gbà gbogbo àwọn ló máa bá they want to know everything about you wicked soul láyé bàjẹ́ ìka ènìyàn go out face your life. ṣe máa sọ pé don't don't count yourself important you are not important to some people you are not important to me so if i'm not important to that person it's not you that will tell me ẹlòmíì ní orí mídíà wọn á tún jókòó ẹmọ kan tó máa tún ṣe some people on the social media wọn á tún jókòó wọn á tún kẹ̀yìn sí ẹ pé wọn kẹ̀yìn sí ẹ nìyẹn pé wọn ò ẹ ṣeré gbàtẹ kọjú sí mi kí lẹ ṣe fún mi gbàtẹ kọjú sí mi kí lẹ ṣe fún mi. wọ́n á kàn jókòó ẹ̀ jẹ́jẹ́ wọ́n á kàn máa dà ẹ́ láàmú ni kàn máa dà ẹ́ láàmú wọ́n máa ọ̀dà ẹ̀ àrántí pé wọ́n ń mi wọ́n ò bọ́ mi odidi èmi Bọ́lá Fọláṣadé odidi Bọ́lá tí mo bọ́ ara mi tọ́lọ̀ ń bọ́ mi tó yẹ pọ́lọ̀ nìkan ló ṣàánú fún mi èmi odidi Bọ́lá Fọláṣadé tí gbogbo èèyàn wọ́n jà mí lólè mi ìjà wọn lólè mo lè káǹtì mọ́tò márùn tó wà lọ́wọ́ èèyàn tí kò nínú rẹ̀ níwò mi sùsùsù ẹ ẹ mọye owó tí mo ná sí kéèsì tóbi rẹ ni ẹ ẹ mọye owó tí mo ná sórí ẹ ni ẹ ẹ mọye ìyà tí mo jẹ lórí sọ rẹ kéèsì ni lórí pásọ̀ tí mi ò mọ̀ rí ìgbà tó máa tún yá kí lórúkọ ẹ̀ oṣooju òkè ẹ̀mọye mílíọ̀nù mi tó wà lọ́wọ́ ẹ̀ ni tó máa bèrè fún ẹ̀pù tẹ́ẹ̀dẹ̀ máa ṣoore fún ìyọ̀tọ̀ tí gbogbo yín máa máa dìde ogun sí ni ẹ ṣọ́ra yín o tọ́lọ́jọ́ tó rí mi bá tanná lẹ̀ bó ṣe ń tan tó rí mi bá tanná ah oh god. Mm because i'm praying in the name of jesus jesus mi ìmọ̀rún kí o tí n bá mọ̀rún kí gan mi lè torí ń sẹ́ jésù torí ẹ̀yìn kan mi ìrójú ẹni tó wàásù gbogbo àwọn tó wàásù jésù fún mọ́tà kan ti lọ sùn ní olúwa o gbogbo àwọn tó wàásù jésù fún mi wà láì ọlọ́ọ̀ ilé màá gbọ́ wà láì sí mọ́bí láì láì sí wọ́n ti sùn ní olúwa wọ́n ti lọ sùn ní olúwa o. kéèyàn wà kó má náìsì kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan kọ́ máa fẹ́ ọ́dà mi around wọ́n fẹ́ kó máa ṣí ẹ̀wọ̀n sórí pílàfọ́ọ̀mù tẹ́ ẹ̀rá dátà fún mi kò sí ọ̀gbọ́n tó sọ pé òkè o sísá gba one million yìí o kó fi support rẹ kò sí kí wọ́n bá sọ pé òkè o mo ti ẹ̀rá dátà nínú ẹ̀ mo sanwó dátà díẹ̀ bíi mélòó kan mẹ́ seven million yẹn bíi seven hundred dollar màá wá ṣe gbogbo nǹkan fún ara mi ẹ máa wò mí bí mo ṣe tó gírì fà yìí ṣé tiwájú mi lẹ́ẹ̀bẹ̀rù ni àbí ẹ máa gbé àwọn ọmọ númẹ àwọn òṣì kan sórí èèyàn ṣe rí gbogbo lè tẹ <coughs> ẹni kò sẹ́ni tí ò ní tẹ́ndẹ́sì àti jalè mo kàn decide pé mi ò fẹ́ wà láfààyè mi ni ẹ̀yin dẹ̀ tún ń jalè ẹ máa ṣe lójúkorojú ẹ torí ọlọ́run mo sọ fún yín ẹ má jẹ́ kórìí mi gbóná o Dangote mo lọ́ọ̀fù by fire by force kò ní fẹ́ mi báwo ṣó níyàwó sílé ni ẹ má bínú jàre olówó orí mi olùsí wọn tí bá ti ṣiṣẹ́ tán wọ́n fẹ́ máa gbé fẹ́lòmíì ẹ̀ ní jèrè àwọn ìlò mi láwúsá o ẹni tó bá lòun fẹ́ bá wúsá fa wèrè ẹni kan àwọn ló dájú nàìjíríà kì í ṣe rọ àwọn ló dájú nàìjíríà tó bá ti wá ń sọ sórí kan báyìí mi ní ti celebrate yín sẹ kí ló fẹ́ fàrífín gan a máa lẹ nìkan fáìn ṣé tó máa fọkàn tèmi balẹ̀ mi ọmọ ìní fáìn yín lọ gbogbo òṣìṣẹ́ máa ń gbé yẹn ṣé ọmọ mi ò fáìn yín lọ dignity ọmọ ọmọ mi she is a virgin òun lájọ jáde a máa jọ jáde a máa jọ wọlé ọmọ ti yín tẹ máa pè pásọ ọmọ tí ìdí ẹ̀ máa ti jáfọ̀ mọ́ fúrò láti kékeré lélẹ̀ because mo ń pray so tí n ti pray yẹn mo gbọ́dọ̀ gba permission lọ́wọ́ àwọn pastor kan kò sí ọlọ́run is for everybody mo dẹ̀ choose pattern mi ní church mi dẹ̀ ní church business mo fẹ́ ní so gbogbo nǹkan ni mo rí ni mo emulate lára Alhaji Aliko Dangote is a business man eh, tó yẹ pé èèyàn lè emulate wọ́n build orílẹ̀-èdè tó ti yẹ yín èmi náà kẹ̀dẹ̀ rèé <laughs> business mo fẹ́ ṣe o tó ti yẹ yín tí n bá ní owó bí n ṣe wà máa kọ́ charity o ló ti yẹ yín láti ṣe iṣẹ́ humanity náà ń pè ẹyọ ká máa ṣe wọ̀tí business tó máa develop nation ló máa develop ọmọ mi ọlọ́mọ mi máa rí dé bá torí bí gbogbo ẹ ṣe ń lọ sí i kéèyàn fojú ojúkorojú kó máa jalè kò dáa ẹjọ ẹjẹ ráàyè fáwọn yín lọ sí mi ló ti yẹ yín mi ò kì í ṣe politician ẹ̀dẹ̀ mẹ́pàlá jìdá ń gbé gbogbo èèyàn tó bá ti wà lórí oyè ni máa bá ṣe wọn ò ń ṣe politician mi lè sọ lọ́la ṣó ti yé yín mo gbogbo èèyàn náà ti bá kọ́mẹ̀tì sórí èèyàn náà ẹ má wò as a politics area mi ì ṣe politician ó ti yé yín mẹ́yẹn hmm. so tí má dẹ̀ ń gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ẹ mọ̀ nǹkan kì í ṣe pé bóyá mo fẹ́ dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ mi ì bá yín ṣe nǹkan kan mi ì bá yín du kọ́sítọ́mà ti yé yín mẹ́yẹn ẹ fi mí lọ́rùn lẹ́ẹ̀. Ah, mi ì tí ì rí ogun ká gba nǹkan lọ́wọ́ èèyàn tán kẹtùn wá sọ̀rọ̀ àdọ̀gá lórí ẹ̀ káwọn èèyàn gba nǹkan lọ́wọ́ ìwọ ló máa fún ọ lówó ìwọ ló máa fún ọ lóúnjẹ ìwọ ló máa fi dáadáa fún ọ wọn á tún sọ̀rọ̀ àdọ̀gá lórí ẹ̀ wọn á gbé ọmọ pépélé kan wọn á gbé sí ẹ lómi màtí ìlú eléyìí ogun náà. torí wa ni mí. ẹsẹ̀. Don't open your voice. Torí pé màá jí láàárọ̀ good morning to everybody. I'm not greeting you, you don't feed me. You don't, I don't wo But when you ṣe ti máa do this o mo help Me, Mi ì ṣe right that's kẹ́ níbọ̀ tí my máa kíyàn sórí bẹ̀yẹn mi gídá náà iná kwá náà come Ọkọ mi me. good morning if you like say me. if you like comment on this you know. Mm-hmm. kí ló dé gan lòṣì abáṣiṣẹ́ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ èèyàn wọ́n wá fẹ́ gbé lórí burúkú kan wá tó bá tá bá ti sọ pé ó dàárọ̀ mẹ́rin ó mà ti dàárọ̀ mà ní lágbègbè bá bàtò játijáti ó ti dàárọ̀. picture Lizzy ó ga o ó gbẹgbẹ o hmm. ó ga o. <laughs> àwọn ọ̀rẹ́ méjì tó wá di ìjà burúkú lóun ò ní jẹ́ ká rí bí o ó ga ó ní ó lè ní mo dì mẹ́rù <laughs> force aponder ìlú <laughs> ìṣìní bàbá yìí ó ní ó lè ní mo dì mẹ́rù irọ́ ni mo gbá irọ́ ni mo gbé dání èmi Lizzy òbó yahoo èmi Lizzy òbó yahoo abara gbígbẹ túlétúlé sì ni mí túlétúlé sì ni mí pẹ̀lú mo ti jalè ní Saudi boss and <laughs> this guy no he don't sick well well this guy no well mo ti jalè Saudi Ìbàdàn Canada <laughs> mo ti ẹ̀fẹ́ ó nìkan some and powder Move fẹ́ ìkan níbi tí bọ̀bọ́ yẹn ti sọ pé ọ̀rọ̀ Lizzy pé ó jalè ní Canada táwọn ará Canada tún ń gbèjẹ ká gbé wá sí ìbàyí <laughs> I just love you okay just love me Adetunji Odun oh thank you so much God bless Mm-hmm ní Canada America kódà ìdúmọ̀tà ni ó wá pala. <laughs> ìdúmọ̀tà ni o wo wo lọ́wọ́ lọ́wọ́ pálábá lọ́wọ́ pálábá mi ti ṣe olùsílẹ̀ <laughs> eléyìí ìdúmọ̀tà ni ọwọ́ pálábá mi ti ṣégi Desmond ọkọ mi yahoo ti lu ti ìlú London bíríkìlà ni ààrẹ ọkọ méjì ní lísì ní wèrè ní bọ̀bọ̀ yìí o ọlọ́wọ́ ní bíríkìlà mi ni ààrẹ bíríkìlà mi ni ààrẹ láti olè ajílé ajílégbà agbédè agbódegbà fún àwọn ají agbódegbà fún àwọn ajínrìnlówódé <laughs> okay let me just let me see maybe i can share let me copy it is it o o wa o o rí bákan ó ga ọ Ọlọ́run á fún wa o. ní nàìjíríà yẹn ó ní wọ́n ṣe election ní America, o kò sí problem ẹ rí i pé president tó wà ń bẹ̀ ń sìn àti ẹni tó elect wọ́n ti jókòó wọ́n ti ṣe meeting ti nàìjíríà yẹn àwọn kan á jókòó síbi àwọn kan máa da gbogbo lérú ṣáá ni ẹ jẹ́ torí ọlọ́run ẹ jẹ́ ìfi ìrọ̀rùn fọkàn balẹ̀ ẹ́. Eh? ẹni haúsá tí bá ti rí sí máa máa fi tẹlọ́ọ̀fù sórí wọn ni tó torí Dangote anybody báyìí ẹ jẹ́ torí ọlọ́run ẹ ẹ. mi ìfẹ́ àwọn èèyàn tó máa ń sọ̀yàn tó lò ṣe o àwọn olè lè ẹ̀kọ́ ṣídánù. Tipless is not my testimony owó ni testimony mi mi ò fẹ́ testimony o mo tó mo bá ti dé kọmọ tún wá ẹ má má ti má tọ o ti yé this is your testimony three bouncy baby boy is not my testimony ẹ jẹ́ torí Ọlọ́run. she loved. So, ẹ jẹ́ ká máa lọ. I'm not going to celebrate you. Wọ́n important ara wọn sí o. Tí ẹ̀ wọ́n á ní kó máa celebrate àwọn tó useless very useless people. Excellency Haji Abinta speaking Ami Akari King Kashisi best photo for today that's good kí ni wọ́n kọ jẹ́ ìwọ̀n ọ̀gbọ̀n tán kọ síbẹ̀ okay respect awesome nice pretty that's pretty mm, nice simple. Eh, anybody will lè them. mọ́ mi no intimidation anywhere. Mm. Congratulations, your story is filled with bad choice, heartbroken, and dead ends. But it is also a tale of children survivor and missing from the share. kò sí problem kò sí nǹkan tá a wá tì kò yí ayé ní gbogbo ẹ̀ kò sí nǹkan nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Mm. Yeah, you fabulous, you nice. You know. hands me and celebrate you celebrate me ṣé dànù. tolu original kini yẹn What I want need original kini kan ṣá bye for now I'll come back again that's it just keep off.